ah. What I'm about to say. They make my account now. The moment I open my platform, they flag it. You can notice that my account was rolling like 10 minutes. You see, my account was released for days now. So because I'm about to talk and what the title I use, they hack it. The people behind it. Ah, shatabalakasikadaba. Mm-hmm. <laughs> They are seriously flagging the page. They are seriously flagging the page. They are seriously flagging the page. And if I curse, they say I curse. If I say the truth, they say my truth is a, is a lie. When I be on my lane, they come. They want to, <laughs> you know, they want to come to my lane. Hello, Mommy Abike Communication, everybody on this platform. You know, normally I normally pray before I do anything. I pray, not that the prayer I'm praying on the social media is the only prayer I pray for my life. As a warrior, prayer warrior. Hey, not warrior, omogayo. You see the way, what they are doing to my page, I don't like it. Too. What they are doing to my page, I don't like it and people that let me start this uh, Nigerian governments Nigeria police our current president please sir ẹ bá wa rí sí àwọn problem tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí o ẹ bá wa rí sí ẹ bá wa rí sí àwọn problems tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà but aunty i mean mummy Abike communication. what they did to your page and that time when you're on the live chat when the on the media when you are speaking on the Facebook despite what you are doing is better than some people they promote things that are no good to destroy the name of Nigeria you your page was brought down then when I, we are taba ń sọ̀rọ̀ I do speak for you most of the time and mo dẹ̀ ti during the time of eh, kí eh, agitation and co and apart from that when I was speaking about Wasiu Ayinde on this social media and Adebimpe Alasho Adura was also against me, speaking against me, supporting Wasiu. I said something on this social media that I was saying that I measure your name also on that issue exactly what I said nígbà yẹn ní tí mo sọ ń gbà yẹn mà mo rí fídíò yìí kan láàárọ̀ yìí tó repeat after me and when I was saying it people said irọ́ ni mo pa including aláṣọ àdúrà said bàbá ńlá irọ́ pé mi ò fẹ́ rí anybody pẹ̀lú Wàsíù Àyìndé ni because that is the story tí wọ́n gbé nígbà yẹn pé kí wọ́n ṣe because wọ́n máa ma ya pattern àwọn tó bá dẹ̀ ti ń ya pattern fún wọ́n ẹni tó bá ti ń ya pattern sọ pé n tó máa lọ sóòrè tó bá ti jáde then ẹni yẹn ó máa ní grace láti tán wọ́n ní authority lórí ẹ̀dá bẹ́ẹ̀ láti lè bá yé ẹ̀jẹ̀ tí ò bá gbẹnu dákẹ́ wọ́n bá yé ẹ̀jẹ̀ physically financially morally are not formed mo de ti sọ̀rọ̀ kan ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí ẹ máa gbọ́ o ma mo rí fídíò yín tẹ̀yìn àti Yínká tí ẹ jáde fún Yínká tẹ̀ ń sọ tẹ sọ wípé I will play it now ẹnu oníkànnà ti máa ń gbọ́kàn kí wọ́n to kí n continue lati máa sọ̀rọ̀ number one yinka ṣé ẹ mọ̀ wípé Yínká yẹn yínká tó wà lórí facebook yẹn yínká tnt yẹn ẹ eh? yínká was sent on the social media okay all the activities tó wà nínú yínká gbogbo tó ń ṣe yìí ó ti má máa ṣe ó dẹ̀ ti ní tálẹ́ǹtì burúkú tó níyẹn kó tó wá sórí social media and iṣẹ́ tí yínká wá ṣe nígbà yẹn tí mo sọ pé yínká was sent on social media, but people believe that Otobola, Bola, Auto do lie. They will twist it now because I know that the wicked source, the K1 that destroy ladies' life, <laughs> ọ̀tá obìnrin, tí gbogbo obìnrin dẹ̀ máa ń jó síjó ẹ̀, tí obìnrin gbéga, tí obìnrin bí, tí ó fẹ́ obìnrin, tó àmì tóbìnrin fẹ́, tó bí obìnrin rẹpẹtẹ tó sì ti ba ayé àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin jẹ́ àtẹ̀yẹ tó ti kú àtẹ̀yẹ tó wà láyé àtẹ̀yẹ tó lè sọ̀rọ̀ àtẹ̀yẹ tí ò lè sọ̀rọ̀ mọ́ tó sì wà níbẹ̀ sí àwọn alágbára ayé àti àwọn orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n sì ti ń sọ̀pọ̀tà àti yorùbá especially tí wọ́n sì ti ń fún ní agbára sí àti láti máa ṣe búburú fún ènìyàn ní ojoojúmọ́ ẹ kí tó máa lọ ní òní lórí ọ̀rọ̀ mi òun pé story kan ṣẹlẹ̀ àǹtí rísì tí mo mọ̀ pé mo pè yín mọ́mì sí ẹ̀ tó mọ́mì mi bọ̀ kì í ṣe gbogbo ẹni tó bá bíyàn lè máa ń pè mọ́mì need the communicating need the blogging need the entertaining need the media you are a mọ́mì mọ́mì àbíkẹ́ ni mò ń sọ you are a mọ́mì ẹ̀ lè mọ́mì mi ṣùgbọ́n you are a mọ́mì need the iṣẹ́ wọ̀nyẹn ṣó ti yẹ yín mọ́mì ni mo pè yín o ní àndó àwọn area tí ẹ ti jẹ́ mọ́mì yìí ni mo ti pè yín mọ́mì o ẹ ti ṣe you are a mommy talk of being abroad education communication entertainment um, nínú àwọn troubles náà àti pé ẹ ti tún ti cross ẹ ti come across ti k1 rí you a mommy and we can link and i'm telling you today again that all the problem you have been through pé ọkọ yín kú o suddenly because you say you are married i saw your one of your video about two three months ago nígbà tẹ́ lọ sọ́dọ̀ adébuhari nínú ṣọọbẹ tẹ́ ń sọ fún adébuhari wípé tẹ́ sọ gbogbo story bẹ́ẹ̀ ṣe lọ sílùú òyìnbó ọkọ yín ló ní kawe ẹ lọ kàwé sí pẹ̀lú ọmọ ṣe lóyún àbẹ gbọ́mọ lọbẹ àbẹ ọkọ yín ṣàlùràn yín lọ. Your husband is where to do man. It was okay, everything was comfortable for you. But suddenly when your husband died, suddenly you face trouble. They started torturing you. You started facing trouble. And nínú Bible wa tí a kà, wọ́n àti ìdààmú widows máa ń ní. Ọ̀rọ̀ yẹn máa lọ báyìí, ó máa mo dẹ̀ gbàdúrà fún gbogbo ẹtí tó máa gbọ́ mi kó yé ọkàn tó máa gbọ́ mi kí ọ̀rọ̀ náà kó sink sí okùn àyà yín kó sì ní iṣẹ́ rere tó máa ṣe ẹnikẹ́ni tó bá ń sponsor ogun tì wọ́n fẹ́ bá yí ẹ̀jẹ̀ ni. they flagging it anytime bá ti pé fóònù mi ń rólù báyìí tó ń rólù báyìí táàrí nǹkan i be i be just be looking they are flagging it wàásù ẹ̀dẹ̀ wà yóò flagging my show tẹ bá ti fẹ́ gbọ́ nǹkan tá a fẹ́ sọ ẹ máa tẹ lọ́fà like síbí báyìí wàásù ẹ̀dẹ̀ wà yóò flagging my show. Wasiu Ayinde, you don't want your secret to be open. Wasiu Ayinde, why are you flagging my show? You are a problem to Yoruba land. You are a problem to the Nigeria government, I mean, to Nigeria system. You are a problem to women. You are a problem to children. Ah, kí ni gan? Why you to kí ló flag? Stop flagging. Wasiu Ayinde, stop flagging my show. Stop flagging my show. Stop! Stop! If you like, connect with people. They see you like evil, good people. They will know later. Let us talk. Ẹ jẹ́ abẹ́rẹ́ jẹ́ lọ straight to the points. Let's go straight to the points. Wasiu, you are a problem, you are a problem to the Nigeria system. Gbogbo ọ̀rọ̀ tá a bá ti Talk tá a bá ti rí pé òótọ́ kan bọ́ màdámù yẹn ẹ̀mí mímọ́ níbo ni kí n ti bẹ̀rẹ̀ ọlọ́run gbàkóso ẹnu mi darí ọkàn mi darí ẹnu mi gbogbo ọkàn àwọn èèyàn tó wà níbí àwọn ìránṣẹ́ wàsíù fúnra ẹ̀ àti àwọn ọmọọṣẹ́ rẹ̀ tó bá wà níbí láti dá mi dúró ọlọ́run kó owó wọn sí ìgbèkùn bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà ọlọ́run gbàkóso ṣáà máa jọba lọ indicate yourself Nobody, you cannot be mock. Okay? Wasiu, you a problem to the Nigeria system. If people like it, they take it, that's the problem. Anybody supporting you, you a great problem to Nigeria problem to Nigeria system. And gbogbo pattern ten yà for orílẹ̀-èdè Nigeria, he has caused seventy percent of problem nínú ilẹ̀ yorùbá yẹn o ti cause problem mi ò tí ì mọ ẹni tó ń ya àkọ burúkú tẹ̀ ń yà fún orílẹ̀-èdè yorùbá àmì fún orílẹ̀-èdè nàìjíríà mi ò tí ì mọ ẹni tó bá ti ń ṣe é ní tí bá rí ni máa sọ ní tí bá rí ni ò ní sọ ẹni tó bá dẹ̀ ti jẹ́ ọ̀tá fún obìnrin ọ̀tá ni fún ọlọ́run ọ̀tá náà ni fún gbogbo ayé ọ̀tá ni fún orílẹ̀-èdè tó bá wà ọ̀tá dẹ̀ ni fún ìjọba tó bá ń ṣe àkóso lórí wọn ní abẹ́ àkóso tó bá wà ọ̀tá ló tún máa jẹ́ fún ìjọba náà Wàsíù ọ̀tá lẹ jẹ́ fún orílẹ̀ lẹ tẹ́tí lè jẹ́ ọ̀tá fún ọ̀pọ̀lọpọ̀ obìnrin ẹ jẹ́ àplẹ̀ kínní iná ká bá lè mọ kí àwọn èèyàn lè mọ nǹkan tá a fẹ́ sọ. madam Abike communication I call you mommy you are not ẹ tó láti jẹ́ màmá mi but I call you mommy you are not my mommy oh, but I respect you because you have been in media and you face it fún ọ̀rọ̀ tẹ́ sọ lónìí ọ̀rọ̀ gidi ni a fi yín ṣe reference so God bless you ma for this ogun tọ́lọ́run ti ṣe kò ní gbérí mọ́ bẹ́ẹ̀ ni let's listen to mommy Abike. number one ṣeré àǹtí madam Abike, Sherry ẹni yínká ó ṣe nǹkan kan fún yín ṣé rí yín ká ò ní kò déédéé ṣe kọ́kọ́ yín ká wá sórí Facebook for admission kí n bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn yín ká ẹni tó kọ́kọ́ pè mí ṣé mọ̀ pé yín ká according to story ọmọ ọ̀kan rẹ̀ ni o in fact Mósè Orímọládé tí wọ́n ló ń drag yẹn it will be related to him she will be related to him ìgbà tó wá sórí social media kẹ́ lè mọ̀ pé ó ń ṣiṣẹ́ ẹni tó dẹ̀ ń ṣiṣẹ́ fún náà ni Wàsíù Àyìndé tí wọ́n dárúkọ yẹn ó wà nínú àwọn tí Yínká ń ṣiṣẹ́ fún ó ti yẹ yín mẹ́yẹn of recent ọ̀rọ̀ Wàsíù Àyìndé àti Yínká i mean ọ̀rọ̀ Yínká mi ò fẹ́ sọ nǹkan tó máa dálẹ̀ ó ti yé ní ìgbà tí wà eh, Yínká dé sórí social media ó lọ sọ́dọ̀ Àbíkẹ́ Tolúlọpẹ́ Gàbà tó wá láti Jẹ̀bú Òde ọmọ Ondo state ni according to bọ́n ṣe gbé fún mi torí queen of ọba ìlú mi ìkan nínú àwọn olórí wọn ló sọ fún mi ọmọ sí gbogbo ẹni bá ń flag show mi gbogbo ẹni flag show yìí ọlọ́run ẹlẹ́dàá á bá mi sọ ẹ̀sọ́ fún ẹ gbogbo ohun tó yẹ fún ayé ẹ fún iṣẹ́ burúkú ẹ̀san tọ́lọ̀ máa ń sọ fún èèyàn burúkú ọlọ́run á bá mi sọ fún yín. so Yinka came to this social media about four years ago and during that time tó why Esabod was working abusing all the king because he's already been sent to the king all right and that's why you see that when people send you an errand they feed your ọ̀rọ̀ mọ́níṣẹ́ fi àyà tí wọ́n ni wọ́n ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ mọ́níṣẹ́ fàyà tí but àwọn ìka tó wà lórílẹ̀‐èdè nàìjíríà tó bá ti rán ọmọ wọn níṣẹ́ àwọn èèyàn tó bá ṣe rán níṣẹ́ wọ́n máa fàyà tì wọ́n ṣó ti eyín mẹ́yẹn wọ́n máa fàyà tì wọ́n ó ti yé. ó dúró sọ́dọ̀ àbíkẹ́ ìyẹn yínká ó wá ń ṣiṣẹ́ systematically ṣiṣẹ́ fún Esabod iṣẹ́ tí Esabod ń ṣe iṣẹ́ mẹ́pẹ́ Esabod ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ okó àtòbò ọ̀rọ̀ okó àti òbò yẹn Esabod ló kọ́kọ́ bẹ̀rẹ̀ so ó wá dúró sí ọ̀dọ̀ àbíkẹ́ ó wá ń ṣiṣẹ́ fún Esabod ìyẹn lẹ ṣe rí pé ń gbogbo àwọn kẹ̀lẹ́ Esabod ń bú gbogbo àwọn ọba Yorùbá pátápátá àwọn gbogbo orí Facebook yìí náà wọ́n ti agree to go for the king and láti pé orílẹ̀-èdè Nàìjíríà pé wọ́n fẹ́ gba Yorùbá nation ọba wà nínú ẹ̀ ìjòyè wà nínú ọ̀rọ̀ tí mò ń sọ yìí àwọn politician náà wà nínú ẹ̀ both A and B ABC àwọn politician wọ̀nyẹn ẹ ṣáà ti mọ̀ pé A bc gbogbo pátá ni wọ́n ní group tó support àwọn kìíní yẹn maybe wọ́n rí i pé orílẹ̀-èdè nàìjíríà ó pé táwọn ò bá pín o àwọn ò ní nísinmi so they wanted to start and place people on the social media to mark social media also and people will be working also ṣe ti yẹn mẹ́yẹn ó ṣe àti yẹn mẹ́yẹn so now àbíkẹ́ ìyẹn ṣe rí pé each time tí ẹsàbọ̀dù bá ń ṣe bẹ́ẹ̀ dè ó máa kọrin fún ó dẹ̀ máa ṣe kí ni ó dẹ̀ máa ní màmá òun ni kò ní bu àwọn èèyàn máa ṣe pé ẹni tó lè kọ́nà ojú ẹ̀ òun náà ni Yínká Yínká kò bẹ̀rù Esabod bọ̀ tó bẹ̀rù àwọn tó ràn níṣẹ́ torí àwọn tó ràn níṣẹ́ náà ló ń bẹ Esabod níṣẹ́ àwọn tí Esabod ń ṣiṣẹ́ fún náà ni yinka ń ṣiṣẹ́ fún àwọn ọ̀tá orílẹ̀-èdè Nàìjíríà dẹ̀ ni wọ́n àwọn ọ̀tá Ọlọ́run ni wọ́n tòrọ́ lọ́run ló nílẹ̀ àwọn ọ̀tá ọmọdé àti ọ̀tá àgbàlagbà ni wọ́n ìyẹn lẹ ṣe máa rí pé nǹkan tó máa ṣe ó máa láòdù bó tẹ̀yẹ pé kì í ṣe nǹkan tó dára they will distribute it because they want that's the way they want all your children in Nigeria what they want your children to be doing tó bá lọ live only life wọ́n á make sure pé wọ́n rí dínkù ayé ẹ̀ tó ní life ẹ̀ yẹn kò ní fẹ̀ṣẹ̀ lówó and they will make, your, make sure your life miserable Yinka, Yínká òṣìṣẹ́ fẹsà board secretly ó support àwọn tó bó ṣe ń bú ọba yẹn ó support wọn and that time yẹn ọba ìlú mi lára ọba ìlú mi ló sọ fún mi torí ọba méjì ni wọ́n ni wọ́n ní í sìn alẹ́ níbi tóun ti wá yẹn that is ibi tí Mósè Orímọládé agboolé Mósè ṣó ti yẹ kò jìnnà àmọ́ gbogbo kàrẹ́ gan they are not the one ọ̀pọ̀ ju wọn wọ́n jùjẹ́ bóde lọ wọn ọ̀pọ̀ náà but ṣe mọ̀ but wọ́n máa ń relate mọ́ra wọn one way or the other ibẹ̀ gangan ni bèbí yẹn ti wá tí wọ́n pè ní Yínká ṣẹ̀dẹ̀ rí ní nǹkan tó ń lọ ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ìsíwà sí ò lè gbà àwọn tó ń ya pátá burúkú yẹn tí wọn ò lè gbà wọ́n fi ń lọ èèyàn aráalé ẹ̀ gangan náà máa fi ṣe é ó dẹ̀ ṣẹlẹ̀ gógó ní ọ̀rọ̀ yín ká tó bá ti yá màá tún sọ fún yín nípa orin tó kọ yẹn ẹ̀yin tí ẹ máa ń rí mi tí máa sọ fún mi pé Auto Bola ti sọ̀rọ̀ kan tí ó bá da tí ò da tẹ máa tú ìṣẹ́ pé kò da ó ti bú kéwàánú sí o ó ti sọ̀rọ̀ ẹnìkan mi ò pẹ́ ẹnìkankan nínú yín pólórí burúkú nìyí o mi ò sọ pólóṣì lẹ́nìbọ̀dì o bọ̀tẹ́ ní ọ̀rọ̀ tẹ́mi bá ti sọ ẹ máa mú dání o àwọn apààyàn wà ní orílẹ̀-èdè nàìjíríà àtàwọn apanilẹ́kúnjayé àwọn tó jàmí lólè kò sí kọ̀ọ̀kan ìdájọ́ tó ń gbà o àwọn tó ti fi ìbọn pa àwọn èèyàn tó fa báyé èèyàn jẹ́ àwọn terrorist ló ń ṣiṣẹ́ wà lórílẹ̀-èdè nàìjíríà kò sí nǹkan táwọn èèyàn ṣe sí o but èmi ó máa ní Auto Bola sọ̀rọ̀ for this she's rude she's that when i'm saying the truth i'm just talking o and i'm not the only one talking but if whatever anybody bá ti ṣe ẹ̀ṣẹ̀ tẹ́nibọ̀dì bá dá lórí Facebook náà wàásù máa gbélé mi lórí wàásù ìwọ ló wà nídìí gbogbo ẹ̀ and i will tell you ṣé mọ̀ pé ní of recent nígbà tí Yínká tó visit ilé Wàsíù Àyìndé màmá yẹn náà ẹ má gbàgbé pé nígbà kan mo jáde fún àǹtí yẹn àti àbíkẹ́ mo communicate yẹn mo ti sọ lẹ́ẹ̀kan mo dẹ̀ sọ fún wọn mo ní wọ́n ti fẹ́ Wàsíù rí bíi pé jáde ó ní irọ́ ni mo pa o bọ́ lónìí màmá yẹn jáde wọ́n sọ wípé ní yíyẹ yẹn kó tó di pé Wàsíù fẹ́ alpha tí ń ṣe ọmọ mi ó dẹ̀ pa fàyẹn ọmọ jẹ̀búbì kankan ni ipe ọ̀dọ̀ àwọn ni Wàsíù máa ń dé ṣé mo pé téèyàn bá dé sọ́dọ̀ èèyàn ṣó ti yẹn mẹ́yẹn ìyẹn mi kó ti fẹ́ rí wọ́n ní pé ṣùgbọ́n lónìí tí Wàsíù bá rí àwọn ó máa wò wọ́n báyìí kẹlẹ̀ bẹ́ẹ̀ bíi ò jẹ́ nǹkan ni ṣó ti yẹn mẹ́yẹn to tell you and this mama said her story pé sọ́dílé lọ́kọ òun déédéé kú she was okay everything was okay with I became communication She was a presenter in Nigeria. And every presenter and everybody speaking on some media, them before media, was you hijack them. Yes, was you always go for people. Either he want, he just use them, he pretend and he lie to them to be in their life when it's not there just to come and practice and use them and dump them. And take whatever little glory they have and dump them. Iṣẹ́ burúkú tí wọ́n ṣe fún Wasiu nìyẹn. Ṣé but thank God today Mama yẹn sọ̀rọ̀ pé àǹtí yẹn wọ́n sọ̀rọ̀ pé Mama wa náà máa jẹ́ nípa bad experience ta ní pẹ̀lú Wàsíù Àyìndé so Wàsíù ọ̀tá obìnrin ni o obìnrin kóbìnrin tó bá ń support Wàsíù fún iṣẹ́ burúkú tó ṣe yìí lágbára Elédùmarè ọmọ ẹ̀ ò ní pèsè lọ́wọ́ lọ́jọ́ alẹ́ àdàbí tó bá jẹ́ pé gbogbo àwọn obìnrin tó ní courage tó ní tó sọmọ courage àti gbogbo iṣẹ́ burúkú tí Wàsíù Àyìndé tó ti ṣe fún àwọn èèyàn tó bá jẹ́ pé irọ́ ni wọ́n pa o gbogbo ọmọ yín máa pẹ́ sọ́wọ́ yín o ṣùgbọ́n gbogbo obìnrin ayé lẹ́yìn tá a bá sọ̀rọ̀ yìí tó bá support wá sí ìfúnṣẹ́ burúkú tó ṣe yẹn bí wọ́n ṣe fọmọ ọlọ́mọ ṣòfò láyé tí wàá sì ti fọ ọlọ́mọ ṣòfò á fi ọmọ tí yín ṣòfò lójú yín ọkùnrin pápá ògbúdọ̀ support ẹ̀ kì í ṣe rọ́ torá máa kọrin kiri àánú lòun rí gbà adé orí ọ̀kín kò sí tó kàn wá à jealous anybody but ó gbúdọ̀ bá yé ẹnìkan jẹ́ láti wá máa fi gbé tiẹ̀ lárugẹ and gbogbo ọ̀rọ̀ tó dẹ̀ tún ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tán fẹ́ káriwo máa dún lálálálá kán máa wá máa dráàgì aṣíwájú o kán máa dráàgì nǹkan kan wọ́n fẹ́ step down story náà tó tún wà ní Àbújá lọ́dọ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ṣó ti yé yín you see Yinka Yinka you got to be careful about Yinka Yinka is working for ṣe mọ̀ pé lẹ́yìn tí ẹ máa gbọ́ o kò sí tó kàn mí pẹ̀lú ọ̀nìrìṣànú torí pé téèyàn bá tiẹ̀ jẹ́ tó bá fi ọmọdé jẹ ọba wọ́n máa máa fi àgbàlagbà reason nítorí pé àwọn ọ̀tá wọn tán bá ti lò wọ́n tán láti fojú wọn gbolẹ̀ wọ́n á padà lọ sọ́dọ̀ wọn wọ́n bá dẹ̀ padà lọ sọ́dọ̀ wọn wọ́n á tún máa fà wọ́n mọ́ra wọ́n á tún ní wọ́n fún wọn joyè wọ́n á ní wọ́n fún wọn ní nǹkankan tí ò tó nǹkan wọ́n á ní wọ́n tún wọ́n nù ẹ̀ àti ìpè wọn ò ní wọn ò lówó wọ́n dẹ̀ lówó ṣó ti yẹ yín mẹ́yẹn wọ́n ń bọ̀ nírìṣà seriously ẹni tó ní tàbí tó ń bọ̀ ní ìṣà yẹn yínká ń kọrin fẹ́ni tó ń bọ̀ ní ìṣà kìí ṣe oníṣà nìkan gbogbo ọba ẹni tó ń bú ọba nígbà yẹn tí wọ́n bá sọ wípé àwọn tó ń gbébọn tó lọ ń pa ọba ẹbẹ̀ náà lọ́wọ́ àwọn tó ń bú ọba bẹ́ẹ̀ ni àwọn tó ń bú ọba tó ń pẹ́ tó bá ti ń bú ọba wọ́n ti gbé ọ̀rọ̀ ọba yẹn sí wọn lẹ́nu kò dẹ̀ ní pẹ́ kò ní jìnnà ọba yẹn máa dẹ̀ kú pín akú both physically and spiritually ìgbà tó ní kó má bu ọba mọ́ sí wọ́n lọ ń gbé ọba wọ́n dẹ̀ ń pa wọ́n ṣótiyé yín bẹ́yẹn tó bá ti gbé wọn á pa wọ́n ṣótiyé lórí dátà yẹn Yínká lọ sọ́dọ̀ ẹ̀ sábọ̀dọ̀ òun kọrin fẹ́ sábọ̀dọ̀ á dẹ̀ máa pọ́nlé wọ́n wá ń san mo rí tí mẹ́wọ̀ lákànnà sọ wípé ẹ ẹ torí pé ó mọ̀ pé Esabod ló máa tẹ̀ sójú kí ló wà lórí Esabod kí ni Esabod bọ̀ torí pé ẹni tí ó ń ṣiṣẹ́ fún tẹ́sábọ̀dù ń ṣiṣẹ́ fún òun ní ká ṣiṣẹ́ fún Wàsíù Àyìndé ló gbé Sábọ̀n lọ Nàìjíríà pé àwọn fẹ́ lò ó kó máa lọ represent àwọn ní diaspora iṣẹ́ wo ni Wàsíù ń ṣe fáwọn èèyàn iṣẹ́ kó ba ayé èèyàn jẹ́ ni téèyàn bá ṣoore fún ìṣe tàbú kó ba ayé ẹ̀jẹ̀ ni tẹ́ni yóò bá ìtí ìkú kò ní dẹ́yìn bá a ṣe ń sọ títí dòní bí aṣíwájú ṣe wà yẹn bíi pé káṣíwájú kú ni torí pé ó ti mọ̀ pé aṣíwájú kò fẹ́ bọ̀ òun kì í ṣe rọ́ọ̀ tó bá ń sọ fún yín pé ebi ń pa àwọn èèyàn ní nàìjíríà mi sọ pé ebi ò pààyàn ebi kan ń pa wá ní Canada ń bí ebi pa àwọn tó wà lamẹ́ríkà àbí wọ́n ṣẹ̀ máa ń bú àwọn tó wà lamẹ́ríkà rí pé wọn kì í kankan mú bọ̀ wá lé ni ẹ ti ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni ẹ ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ ebi ń pa àwọn èèyàn káàkiri àgbáyé bí mo ṣe ń pariwo tí mo lébi ń pa mí tí mo ní àwọn ẹlòmíì tún fi ìgbésí ayé mi tọrẹ àmì ìmúná fi tọrẹ ó fi ń tọrọ pé kóun tún dàbí ayé mi ní orílẹ̀-èdè Canada yìí mo kọjá lánàá ẹnìkan dúró síwájú mọ́tò mi kò fẹ́ kó òun wájú mọ́tò mo ní ẹgbà mi mọ́tò dẹ̀ ní iná dẹ̀ ní lọ a tó wé títí náà yẹn fi kọjá ó dẹ̀ lọ because ó fẹ́ kú ó rẹ́dì láti kú ni ṣé mi ti ẹ̀dúpẹ́ pé kò kò rí pé mo ń sáré bọ̀ kó dẹ̀ máa sáré bọ́ sẹ́ni mọ́tò people do that because they want to commit suicide so life is getting tough is tough is tough last time tí ìjọba tàná lọ àwọn ìjọba tàná ò mú life yìí sí ó ti yé bọ̀ ti ọ̀rọ̀ nàìjíríà kan la fẹ́ sọ ń sìn tó bá ti tọ̀rọ̀ nàìjíríà máa sọ now Yínká wà lọ́dọ̀ ó wà lọ́dọ̀ Àbíkẹ́ ó dẹ̀ ń ṣiṣẹ́ fún Esabod ṣe rí pé fifty ni ṣe mọ̀ pé Àbíkẹ́ communication of fifty nígbà yẹn Wàsíù Àyìndé Ọlọ́run máa ṣẹ̀sọ́ ẹ fún ẹ lágbára Kristi orí àwọn ìṣẹ̀dá obìnrin àtọkọmọ tó ti pa ó máa fìyà jẹ Ọlọ́run máa ṣèdájọ́ fún ẹ Wàsíù ọlọ́run á bá mi ṣe èyí tó tọ́ tó yẹ tó bá jẹ́ dáadáa ló ṣe fáwọn obìnrin yẹn ọlọ́run á ṣe dáadáa fún ẹ gbogbo ìwọ àti gbogbo nǹkan tó ní láyé tó bá dẹ̀ jẹ́ burúkú ọlọ́run bá wa sọ fún gbogbo nǹkan tó ní láyé bẹ́ẹ̀. ó bẹ̀rẹ̀ sí ní kọrin ṣe gbogbo ayé àwọn èèyàn jákujàku bẹ́ẹ̀ yẹn ìyẹn kí ni wọ́n ń porúkọ ẹ̀ ọmọ tí àǹtí a kò oríṣiríṣi a kò bá fa a kò bá gbá aṣọ oríṣiríṣi wọ́n dẹ̀ ń promote ẹ̀ ń promote ẹ̀ a sọ many time adẹnu agbẹnu dákẹ́ tẹ̀ ń bá sọ èèyàn kan lẹ́ẹ̀kan ọ̀rọ̀ tí bá ti sọ yẹn létà tó bá ti padà wá tó dé mi ò ní jókòó tì yàtọ̀ sọ̀rọ̀ k1 tá máa jókòó tì tá máa ń jókòó tì tá máa padà wá sórí ẹ̀ǹgbà kan tí wọ́n lè sọ pé wọ́n ń jẹ́ lọ́sẹ̀ sí kí ni mo fẹ́ fi jẹ́ lọ́sẹ̀ mi ò pààyàn rí bíi ti k mi ò bá yéèyàn jẹ́ mi ìgbọ́kọ lọ́kọ mi ìgbàyàwó oníyàwó mi ìgbàlẹ̀ onílẹ̀ mi ìsọná sílé onílé mi ò bá gọ́ọ̀mẹ̀tì ṣeré mi ò bá mi ò ṣe kúrùkù lẹ́yìn gọ́ọ̀mẹ̀tì kan mi ò ní ọpọlọ burúkú mi ò gbélé onílé lù wọ́n pa mi ò gba nǹkan nìkan so kí ni mo mi ò dẹ̀ tó lọ́jọ́ orí mi ò tún kọ fújì mi ìmọ̀ kan mi ò mọ lágbájá mi ò mọ tẹ̀mọ̀dù mi ò mọ pọlisí àkọ́kọ́ mi ò mẹ̀yìn kankan yàtọ̀ sọ́lọ́run tó dẹ̀ mọ̀ mí báwo lẹ ṣe fẹ́ compare mi pa máa sọ pé kó jù mí lọ of course ó jù mí lọ ṣùgbọ́n ọlọ́run ju everybody lọ tó bá mọ̀yàn pa ọjọ́kanjọ́kan náà ló máa jó òun náà fóun náà ó ti yé so ẹ má máa sọ pé ó ń bú àgbàlagbà tí ò bá ta sí mi kó fẹ́ ba tara ẹ̀ jẹ́ kó kọjú mọ́ obìnrin kó máa sọ pé tóun ò bá gbé wálẹ̀ kó máa yẹ ẹ̀jẹ̀ òun ò ní dẹ̀yìn mi ò ní sọ pọ̀ wọ́n máa sọ pé ó ti ṣe léyìí báńkì àbíkẹ́ ṣe sọ pé ó máa tó rí bí nǹkan tó ṣe fún yín ká yẹn ó ti ṣe báwọn fáwọn náà rí àwọn náà rí lénìí ṣé kó máa ṣe lọ yẹn náà ló dáa mẹ́ ó ṣe ti agbájá ó mu jẹ ó ṣe tàmọ̀jù ó mu jẹ kó máa crash ayé àwọn ẹ̀kọ́ dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ it's not a good thing to me o but anyway ká máa sọ̀rọ̀ lọ. there was a time nígbà tí mo sọ̀rọ̀ mo ṣe program kan kí tó continue mo wá ń fi in-law mi ṣàkàwé ni náà lọ́hùn that's the late father of my baby Baba or Mommy. mo á fi bàbá ẹ̀ ṣe àkàwé mo ní bàbá ọmọ mi yẹn grandpa mo ní ó sọ pé ìyàwó wọn ń gbà yẹn ìyẹn ìyá tó bí ìyá délé ó ní pé ìyá délé láì láti widows Baba lo sọ o ó dẹ̀ ń sọ fọ́mọ ẹ̀ níjọ́ I was there sitting down ó ní òun kàn notice ni pé gbogbo ọ̀rẹ́ tí ìyá délé máa ń yàn gbà ẹ̀ wọ̀ sí eléyìí eléyìí ọkọ ẹ̀ ti kú eléyìí ọkọ ẹ̀ ti kú ipe gbogbo wọn pátá tó ní lọ́rẹ̀ẹ́ bàbá ló sọ o pé ọkọ wọn ti kú ó lé ìwọ̀n à ń bà wọn kò pẹ́ kò jìnnà náà òun bẹ̀rẹ̀ sí lálà pé ńgbà tó dẹ̀ yá náà pé àwọn wá sick ṣe ti yẹ mẹ́rin ó jà ń sọ̀rọ̀ yẹn èmi wá fi ń ṣe reference mo wá ń sọ̀rọ̀ níjọ́ kan mo wá fi ń ṣe reference ṣé mo nǹkan àwọn kan wá rò pé bóyá ṣe ni mo ń gàn wọ́n at that time mi lọ́kọ o èmi tó bá kà mí sìn mi ò ṣe widow torí ẹ̀ nígbà tí n bá fi form gan bí mi ò fi widow sí because we separated long time before he died although àwọn wàsíù àti gbogbo àwọn olórin wọn wà ní àwọn tó tí ìkọ̀sẹ̀ náà tó ti para ẹsẹ̀ wọn wá o tí àdẹ̀níyé máa sọ̀rọ̀ wọn mo dẹ̀ ń bẹ ẹ̀yin tẹ́ bá wà nípò agbára láyé tẹ́ bá ń sọ̀pọ̀tì wàsíù ẹ̀ǹdẹ́ fẹ́ kó fi lé yín ṣòfò ni o tí ẹ bá ń support nǹkan tí ò dáa ẹ ń gbé nǹkan tí ò dáa lẹ̀ fún ọmọ yín ni o torí ọba kan ò lólé ayé gbó ìgbà kan sì lọ ìgbà kan bọ̀ náà ni tẹ́ ẹ bá ṣe lónìí ó lè di lọ́la kí àwọn ọmọ yín bẹ̀rẹ̀ sí í jẹun tẹ́ ẹ bá ṣe o tẹ́ ẹ bá sí ń bẹ̀ mọ́ torí bẹ́ẹ̀ ẹ ṣe tó dáa o now nígbà tí mo sọ story yẹn báyìí èmi kàn sọ̀rọ̀ ni mi ò lọ́rẹ̀ẹ́ kọ̀ọ̀kan náà kì í ṣe pé bóyá mo mi ò gẹ̀ẹ́sẹ̀ tó jẹ́ widow I do give widows money when I see them. I do take care of them when I anybody. You understand me? I'm not mocking anybody. I'm just using that man that time as a reference. And I'm not married. Ọjọ́ tí mo ti dé sórí Facebook yìí. Share ẹ ti rí mi pẹ̀lú òrùka èèyàn kan tẹ́ rí mi face to face That was a bá ń ṣeré pé Auto Bola o ó márì ó ti ní ẹnìkan kan tí mo fẹ́ rèé pẹ̀lú píchọ̀ yẹn pé face to face ẹ rí mi kí n ṣe pé a gbé píchọ̀ papọ̀ yàtọ̀ sí nǹkan tí mo ti ṣe tẹ́lẹ̀ ṣe rí mi bẹ́ẹ̀ no we joking we crashing i mean crashing cruise at times you understand what i mean i'm busy crashing cruise at times now àwọn kan feel offended àwọn part of àwọn signs tí mo rí àwọn kan tó ṣẹlẹ̀ mò ń sọ fún yín o nígbà tí bàbá ọmọ mi kú ní on the first yẹn To organize it the third of ikú school, Baba mi wọ́n organize ni wọ́n kọ́kọ́ wá tàn mí jẹ pẹ̀lú pé wọ́n fẹ́ rajà lọ́wọ́ mi wọ́n rajà wọ́n bẹ̀rẹ̀ sí fún mi trouble sue mi sí court after courts. wọ́n wá tún ṣe kí ni wọ́n wá lu bàbá ọmọ mi pa ní on the first Wàsíù Àyìndé dẹ̀ máa ṣe pé ohun tí tójò bá rọ̀ làwọn tó máa gbà làwọn tó máa inú àwọn tó máa rọ̀ àbíkẹ́ náà sọ lórí facebook ń bí àbíkẹ́ jagaba àmín jagaba àmín tolúlọpẹ́ gaba ó ní pé ó dìgbà tí àmín ìwọ ló ń ṣépè ilé ẹlẹ́kùn ti máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ mẹ́sùn yẹn mi pé wọ́n ti arrange wọ́n ṣe máa pa bàbá mi everybody ti mọ̀ nígbà tí wọ́n pa tán ní ọ̀nì first yẹn wọ́n wá mú ẹ́sàbọ̀dù òun náà tó wá jáde pé ṣe bí wọ́n lòun sọ fún ọ lòun ṣépè fáwa yẹn mi pé àwọn ń ṣe burúkú èpè kọ́ lórùn kì í ṣèpè yẹn tí mo ṣẹ́ wọ́n ní ṣèbí ilé mi ń sìn wọ́n bẹ̀rẹ̀ sí mọ̀kì bàbá ọmọ mi the same january yẹn náà the second wọ́n lọ gbé ṣọlá wá ọmọ mi wọ́n ní kó wa máa sọ oríṣiríṣi nípa mi nítorí pé wọ́n ti hold ransom tí ò bá sọ wọ́n á tún ní wọ́n fẹ́ pa ṣé ìjọba nàìjíríà ò rí àwọn nǹkan tí mo fi hate ìjọba tó lọ yẹn nìyẹn mi ì dẹ̀ lè hate ṣó gbogbo àwọn tó bá ṣiṣẹ́ ńgbà yẹn i gbogbo nǹkan tó ń ṣe ṣó ti eyín because they still even dey support it so àǹtí àbíkẹ́ wá pè mí tó ráǹtí àbíkẹ́ wà ní àwọn tó pè mí jọ yẹn Bímpé Adébímpé aláṣọ àdúrà is not my mommy age group ni wá ọlọ́run gbọ́ age group ni wá. so ó pè mí ó sympathize pẹ̀lú mi àǹtí àbíkẹ́ pè mí ó wá ní kí n ò máa fún àti àbíkẹ́ ní nọ́mbà mi kó pè mí ọ kí n pè wọ́n mo wá wí pé èmi tí nǹkan ṣe ṣé mi máa pèèyàn káàkiri but she later gave my number to aunty abike aunty abike called me and said to me bó ṣe máa ń rí nìyẹn pé kí n sáré lọ sọ́dọ̀ therapy kí n gbọ́mọ yẹn lọ sọ́dọ̀ therapy bó ṣe ẹ mọ̀ pé kéèyàn sọ pé bó ṣe máa ń rí yẹn ṣe mọ̀ pé mo dẹ̀ ṣe ṣe treatment ẹnìkan tí wọ́n ló máa ń bá widow ṣeré èmi kàn fi ṣe sample ni pé ìjà tó ṣẹlẹ̀ láàrin bàbá ní tó fàjà láàrin bàbá ńlọ mi àti ìyàwó wọn pẹ̀lú àwọn kóríṣiṣi wọn láwọn notí ṣe mọ nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe mọ pé tẹ̀wọ́n adẹ̀ ti fẹ́ ṣàlàyé fún yòówó máa wá nǹkan tó sùn mo kò ń ṣàlàyé nǹkan tí bàbá grandpa sọ ń gbà yẹn some people felt offended when aunty Bímpé i mean when um, uh, aunty àjọ i mean Abike communication now call me ó sọ fún mi pé bó ṣe máa ń rí nìyẹn o ìgbà tí mọ̀mísí mi máa pè mí wọ́n ní bó ṣe máa ń rí nìyẹn o wọ́n tún gbé irú bí àǹtí àbíkẹ́ ṣe fi mí ṣe ẹ̀yẹ́ yẹn ni mọ́mì mi náà fi mí ṣe ẹ̀yẹ́ màmá tó bí mi my mommy make fun of me and my daughter my mommy make fun of me and make fun of my daughter àǹtí àbíkẹ́ call me the same way and said to me gbọ́mọ yẹn lọ sí therapy ìgbà tí bàbá ọmọ náà kú bó ṣe máa ń rí nìyẹn pẹ̀lẹ́ òun tí máa pè é ó ṣàkí bákan gbọ́mọ yẹn lọ sí therapy pípẹ́ tó pè mí láti kí mi ẹ̀gàn ni o ẹ̀gàn ni o that time yẹn wọn ò agitation náà wà around ẹ̀ tí wọ́n ti sàn ṣé mo pé mo dẹ̀ ti sọ̀rọ̀ pé ó fẹ́ àǹtí àbíkẹ́ ṣe tí wọ́n ti mo ti ṣe ṣáàtì ni pé bíbí pé ṣe ń jáde fún mi wọn ò sọ nǹkan mí fèmí ọlọ́run lẹ́nu màrí ẹlòmíì yàtọ̀ sí kọ́lọ́run fi wọ̀n mí but wọ́n sọ nǹkan mi fẹ́ mi kémi tó design èèyàn kí n tó mọ to tó ń ṣẹlẹ̀ torí mo mọ Wàsíù Àyìndé tí mo dẹ̀ ti mọ apart from tí mo ṣe wá tún mọ ní millennium yìí mo ti mọ ti pẹ́ no be today e don't take. kí n tó tún wá mọ̀ nígbà tó kẹnu sí mi tí mo kúnlẹ̀ bẹ́ẹ̀ torí mo ti mọ̀ tẹ́lẹ̀ ni ẹ ti understand but ẹ mọ kéèyàn kẹ́ ẹ mọ̀yàn kó má mọ̀ yín because gbogbo àwọn èèyàn tó mọ̀ rí àtẹ tó mọ̀ nígbà míì ló máa tún dá mọ̀ ètò ọlọ́run bá kó yọ nínú ewu ó lè má dààmú mọ́ torí pé tó má dì ẹ̀ mọ́ tọ́lọ́run bá tú ẹ sílẹ̀ ń bẹ̀ wàá máa dúpẹ́ ni pé ẹni yẹn lè má dà ẹ̀ mọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ má dà yíyàn jìyàn ṣó ti yé yín mo sọ nígbà yẹn authoritatively pé bí n pé o kì í ṣòun ló fẹ́ pé but àti àbíkẹ́ pó fẹ́ wàsíù rí àti àti bí kẹ́kọ̀ọ́ I mean bí n pé aláṣàdé came out to debunk it and lie that hey ipe àti aláṣọ mi àti àjọ mi kí nìyẹn kò fẹ́ rí o pé ẹnìkan báyìí ó wá dárúkọ ẹ̀ lára àwọn guys tó máa ń ṣe odù tó ń ṣe fraud gbà yẹn tó wà lamẹ́ríkà tó wà London pọ́ùn ni ó mọ̀ Wàsíù àtìyàwó ẹ̀ o Wàsíù àti bá dé tó máa dé kíníkan kíníkan kíníkan kíníkan ṣe ti yẹn ó yí story yẹn ọ̀rẹ́ tí wọ́n sọ pé Wàsíù máa ń dé sílé wọn gbà yẹn òun náà ni ọ̀rẹ́ tí. Si, adébíyipá aláṣàdúrà àǹtí àmì àbíkẹ́ communication àti woman yẹn wọ́n jọjọ lọ sí ìlú kí lorúkọ ibi tó ti ní ọlọ́ṣọ́ ní déńgbà yẹn transponsor wọn ṣe ti ṣe bẹ́ẹ̀ anybody listing go and check it anybody that go for to Bola that time tí mo ń sọ̀rọ̀ àjálẹ̀ Wàsíù lájálẹ̀ o anybody that speak for Wàsíù they elevate them they finance them they support them wọ́n wá ṣe ní Ìjẹ̀bú group yìí àwọn èèyàn ò dẹ̀ mọ̀ pé They are now destroying all your relationship. A lot of on those states, your relationship on this social media and anywhere gan papa, even get to pàdé ara yín lójú ayé, they destroy it with system and with brain. Àwọn they ló ṣe Wàsíù you? dẹ̀ ń claim Jebu. At the ó fẹ́ oppose Ìjẹ̀bú as if they are more special than other states in Nigeria. Then ni mo sọ fún yín kí àwọn evil méjì kan pàdé ara wọn ni tó bá ti pàdé ara wọn máa di gbàmgbàmgbàm ṣé ti yẹn ní ìgbà yẹn àwọn tó láìkí travel méjì ni wọ́n rúlu wa so Wasiu now hide under it want to make Ìjẹ̀bú o Ìjẹ̀bú o Ìjẹ̀bú o Ìjẹ̀bú gbogbo Ìjẹ̀bú kọ́ ló ṣe mi i'm telling you my daughter is from Ìjẹ̀bú o Lagos mọ́ Ìjẹ̀bú ni o go and ask ṣé rí gbogbo ẹ̀pẹ́ yẹn Ìjẹ̀bú ẹ̀pẹ́ délẹ́kì yẹn Ìjẹ̀bú Òde ni wọ́n ti ṣàn wá o ẹ lọ wo ìṣíwọ̀ gbogbo ibẹ̀ yẹn tẹ́ bá ti kọjá ní mọ́jọ́dá tó máa níbẹ̀ yẹn ti di Ògùn state kìíní kan they are all the same o okay so if i'm talking i know what i'm saying all right now mo sọ̀rọ̀ ńgbà yẹn àǹtí yẹn pè mí sórí chat mi sí sórí fóònù mi nọ́mbà wọn wà lórí mi lọ́wọ́ mi mo wá wo ńgbà tó ń lọ tán mo wá sọ fún bíi pé mo ní ntí ó kí mi my sister ẹ̀pẹ̀lẹ́ múlẹ̀ ẹ̀pẹ̀lẹ́ náà kò lówó fún mi ẹ ni ó lò fún mi jọ èmi náà lo ẹ ìyẹn aláṣọ àdúrà àǹtí bí yẹn ṣe pè mí mo ní mo wá sọ fún níjọ́ ẹ̀ mo ní nǹkan báyìí báyìí tí wọ́n ṣe mo lẹ́ni mo ní tó bá ti ṣẹ̀ mí tó bá ṣe ọmọ mi mo ló máa ń difficult fún mi láti forgo ẹni tó bá ṣe nǹkan kan fún ọmọ mi ṣètìyé mo wá ní nǹkan kan báyìí mo ní kó bá mi jáde kó bá mi ṣe kínní mo ní that will relieve me and will relieve my daughter very well mo wá fún ní chat nǹkan báyìí báyìí tí wọ́n tún ṣe nǹkan lẹ́yìn tí bàbá ọmọ mi kú lọ́jọ́ yẹn nǹkan tí àwọn family mi ṣe tó strange sí mi ṣòtí ṣe yín máa yẹn ó lóun ti gbọ́ bó ṣe jáde báyìí nǹkan míì ló ṣe ìyẹn bíi pé kò dáhùn instead of that after few days o tún bẹ̀rẹ̀ pẹ̀lú mi just like during that time yẹn náà ni ẹ lọ wo fídíò tó ṣe tóun àti ẹsàbọ̀d náà máa jẹ́ pé pé wọ́n ti blọ́ọ̀kù fóònù ẹ̀ ń sìn ẹ jẹ́ ká jẹ́ ká jẹ́ ká tètè fọwọ́pọ̀wọ́pọ̀ báyé ẹ̀ jẹ́ after some time wọ́n máa ń jà ó ti yé bẹ́ẹ̀ yẹn nígbà tí Yínká tó dé ń sìn ṣé mo pé mo ń sọ ọ́ sí bínú tèmi ṣe rí mi ò tó torí ẹ̀ bá Yínká jà torí pé kì í ṣe ìpè kan lájọjọ pé wá ọmọ náà náà máa ń rán sí náà ni wọ́n fi ṣe ọmọ Mósè Orímọládé ló dá Kérúbù àti Séráfù sílẹ̀ Mósè Orímọládé ọwọ́ Mósè Orímọládé láti gbé kérúbù àti sẹ́ráfù sílẹ̀ ọmọ ìkàrẹ́ àkókò dẹ̀ ni ọ̀kọ̀run dẹ̀ ni yínká ọ̀kọ̀run òkè là ní èmi ọ̀kọ̀run dẹ̀ ni orímọládé so wọ́n rán ọmọ iná síná ni wọ́n rán ọmọ iná sí iná ni so irú àwọn tí ó dẹ̀ heart tó ń ṣe iṣẹ́ burúkú yìí kéwọ̀ ni o because wọ́n fẹ́ ba gbogbo gbogbo yín ẹ máa dojú ìjà kọ ara yín ẹ̀yin tó bá dẹ̀ ṣe é torí wọ́n ti rí Wàsíù lókè wọn máa ní à ó wà lókè wà pẹ̀lú big man Wàsíù big tó bá wò dáadáa spiritually a big man will not be bringing people down it take the people that are down to be pulling people down because down ló ń fi wọ́n sí if you are up you be pulling people up láti ara nǹkan tí mo fi máa ń sọ fún tó ń sọ fún mi tí mo dẹ̀ fi máa ń lift tí máa fi wà lift up nígbà míì about president Bola Ahmed Tinubu pé wọ́n ń rèsì àwọn èèyàn wọ́n dẹ̀ ti rèsì oríṣiríṣi àwọn èèyàn including àwọn tó jẹ́ Wàsíù yìí àti other people tá a fẹ́ dárúkọ kọ́ bàbá ní arúd because wọn ò kàn láìkò tó ọ̀rọ̀ mi ni òbí ń bá sọ dáadáa wọn ní mo rude bí mi ò bá dá sí wọn ni wọn ti kò rọ́rọ̀ sọ so ti yẹn so I just talk I'm not rude to anybody but anybody bá ní mo rude sí Wàsíù lágbára Ọlọ́run olórí aṣọ ẹ máa ya bẹ́ẹ̀ ni ẹ má dá sí ẹ má gbèjà Wàsíù mọ́ wọ́n ní obìnrin tó bá ti lè ní gọ́ọ̀tì láti sọ̀rọ̀ Wàsíù jáde ẹ má gbèjà Wàsíù bìkọ́ tó bá gbèjà Wàsíù nǹkan máa ṣe é obìnrin yẹn ń gba tí nǹkan tí àǹtí tinami àbíkẹ́ wá ṣe fún mi gbà ẹ̀ mọ̀ kan tó ṣe ó wá sọ fún mi authoritative like bó ṣe máa ń rí nìyẹn ṣe bí n jọ́ sì mo yìí blog pé ẹnìkan ń ṣe ọ̀rẹ́ àwọn widows ẹjọ́ ṣé mo fi wọ́n ṣe ẹ̀yẹ ni ṣé mo sọ pé òkè àwọn wídò kò dáa kéèyàn jẹ́ wídò ah wídò wọ́n wá bìlí pé àwọn máa sọ èmi ò ṣe wídò up till now torí mi tí ì lọ́kọ mo ti fi bàbá ọmọ mi ńlẹ̀ but mo ń jà fún títí dòní òun náà máa rí ìṣẹ̀dá ẹ̀ máa rí mbẹ̀ mo sọ fún mo ní lọ sùn ó ti lọ sùn ó dẹ̀ juwọ́ sí mi ó juwọ́ ó juwọ́ sọmọ ẹ̀ náà ńgbà tó dẹ̀ yá ó rẹ́rìn-ín ó nìkan ló dáwọ́ ó rẹ́rìn-ín ó rẹ́rìn-ín yẹn mi pé ìṣẹ̀dá ẹ̀ ò bínú sí mi ọlọ́ngbọ́n ó rẹ́rìn mo ní ṣùgbọ́n má yọ sí mi mọ́ o má dẹ̀ wá mọ́ o má fara má fara má dẹ́rù bọ́ ọmọ ẹ̀ ṣáà lọ lógo arrest ó mọ̀ nínú ẹ̀ lọ́hùn-ún àtàwọn òkú gan wọ́n mọ̀ tó bá yẹ pé wọ́n ń ṣèpàdé wọ́n á máa sọ wọ́n mọ ènìyàn rere nígbà tán ti dé ipò òkú tán wọ́n mọ èèyàn burúkú ṣótiyé gbogbo ènìyàn lóyìn máa dòkú ní ọjọ́ kan ṣùgbọ́n àti ìlọba ìtura níṣẹ́ tá a fẹ́ ṣe tó pọ̀ báwọn ayé ṣe ń gbé ibi tó yẹ kán gbélẹ̀kùn sí tó ń gbé síbi tó yẹ kí kí wíńdò wà tí wọ́n ń da gbogbo ẹ̀rù tó ń fọpo mọ́yọ̀ ayé ò lè gún kò lè rojú bẹ́ẹ̀ yẹn ó ti yé bẹ́ẹ̀ yẹn àǹtí yẹn nítorí pé mo ti accuse wọn rí of dating Wasiu she said it with her mouth let me play it for you níbo ni fóònù wà let me play it for you before we continue from there again. bọ́n ṣe ń dojú ìjà bọ́n ṣe máa ní ìwọ yẹn ni kò lọ bá ilé Ifá ṣé wọ́n rán ìjẹ̀bú plus ìjẹ̀bú papọ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n rán papọ̀ láti bíi four years ago ni mo ti ṣe chat mo ní ẹ̀yin ọmọ Ondo ṣe mo náà fẹ́ render yín useless you be facing yourself all your family will not settle Èkìtì àti Ondo ìkànnì bẹ́ẹ̀ ni mo sọ fún yín Èkìtì àti Ondo state ìkan ṣoṣo ni wọ́n Èkìtì àti Ondo ìkan ni wọ́n ọ̀ṣun àti ọ̀yọ́ ìkan ni wọ́n torí pé lára ọ̀yọ́ ni wọ́n ti yọ ọ̀ṣun tẹ́lẹ̀ ni wọ́n ti yọ ọ̀ṣun kúrò nígbà tó ń pé state lagos nìkan ni wọn yọ nǹkan kan lára ẹ̀ ni wọn fi kún ni wọn ò yọ kúrò. ó ti yé bẹ́ẹ̀ yẹn so kwara àti kogi state kwara lẹ́ni àti kogi ìkan ni wọ́n ìgbà tó ń fẹ́ pín wọn ni wọ́n split wọn into ó so tí n bá sọ̀rọ̀ mímú mọ̀kàn tí mò sọ four years ago náà ni mo ti gbé jáde pé ẹ̀yin Ondo state ṣiṣẹ́ wà lórí bíbá àtẹ̀kìtì o mo ní unite yourself because they are using you to fight each other tó bá bí mo ṣe sọ̀rọ̀ yẹn báyìí ọjọ́ yẹn bá àǹtí àbíkẹ́ communication ó kàn lọ pè dára kò pẹ́ o esabod tó ti bu bu bu bu kò ń ṣẹgbẹ́ esabod bẹ́ẹ̀ ni nínú ó ti wà nínú media she work as a as a presenter àǹtí yẹn Ben, go and ask not on Facebook esabod started on Facebook the woman start as a presenter from back home and she wait her husband is well to do send her to go more further her education in abroad and something happened suddenly to the husband and today she could tell us that she dated was Wasiu day before dàyín ká gbogbo nǹkan tó ń gbé gẹ̀gẹ̀gẹ̀ ń sì tí wọ́n fi wá ń yájú sóhun wàá tó tẹ́ wọ́n máa tó dẹ̀nu bí june twelve but i said that àwọn onírọ́ ni but why is it that gbogbo àwọn tó bá tiwa tiwa ti fẹ́ rí tó wọlé wọn tó wọ́n ṣe dáadáa fún rí tí ọkọ wọn máa kú is a question. nígbà tí mo máa introduce mo sọ pé tí mo fight battle yẹn dáadáa tọ́lọ̀ ń bá mi jà jà jà pẹ̀lú agbára mi náà àtọ̀gbọ́n lọ́lọ́tọ́ ọlọ́run fún mi mo wá rántí àwọn nǹkan táwọn èèyàn fún mi níjọ́ náà lọ́hùn nígbà tó máa ń ròyìn wá sí torí wá sí màá ní kó máa ròyìn mi fún òun ròyìn òun fẹ́ mi bóun ṣe ní ìkà tó láyé ẹni tó bá lè mú balẹ̀ tóun bá tó àti ọmọ àmú balẹ̀ ẹni yẹn wá sọ pé ó tún bóòsì lọ́jọ́ yẹn pé ní gbogbo nàìjíríà kò síyàwó ẹni tóun ò lè dó yàtọ̀ síyàwó Tinubu nìkan Wàsíù sọ bẹ́ẹ̀ pé ní gbogbo politician àti anybody bọ̀ kò dẹ̀ sẹ́ni tó lè ṣerú ẹ̀ fóun bẹ́ẹ̀ ni mo wá wò ó ké o nígbà tó sọ pé kò síyàwó ẹni tóun ò lè bá sùn yẹn yàtọ̀ síyàwó bá president Bọ́lá Ahmed Tinubu kó tó di pé wọ́n di president ni o ọ̀rọ̀ tí mo sọ èkó ń ṣe bàtán di president o ẹjọ́ bàbá tí n bá ti dárúkọ ní tìmí fi president ẹ má bínú o ìyàwó wọn ẹ má bínú o torí ẹ máa gbọ́ pé Auto Bola sọ pé gbogbo ẹni tó bá ti dìbò fún APC ó máa ṣòfò bẹ́ẹ̀ ni nígbà tó jẹ́ kí n ṣòfò tí wọ́n support wọn tígbà tí wọ́n jẹ́ kí kí bàbá ọmọ mi kú tí wọ́n support wọn lẹ́yìn tẹ́mi ti mú Tinubu jáde tó tún bá mi jà tí wọ́n jẹ́ kí n ṣòfò tó dátẹ́ lẹ mo ṣépè náà mo ṣépè and that's my reason but ẹ má bínú fún èpè tí n bá ṣe mo máa sọ fún abiyamọ ayé ẹ ní ṣòfò ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ rí tí mo rí tẹ́ ba bá rí má fẹ́ kẹ́ ẹ rí kẹ́ má bàa ṣòfò kì í ṣèpè tí n bá ṣe ló máa jẹ́ kẹ́ ẹ ṣòfò káwọn èèyàn tó máa fi sítẹ̀mù fi àwọn èèyàn sí òfò fi ara pamọ́ jẹ yín ní ìyàmọ́ kọ́yé ṣe kí ni kọ́yé fi ara pamọ́ jẹ ní ìyàmọ́ mo wá da bí ọgbọ́n mo wá ní òkè nígbà tí Wàsíù ń ṣe ó máa ṣe bí ọ̀rẹ́ fún aṣáájú ọ̀tá dẹ̀ ni ó máa ṣe bí ọ̀rẹ́ fún Ogun State people ọ̀tá dẹ̀ ni gbogbo ìjẹ̀bùsí a máa lọ bá ọba a máa fi píṣọ Àbújalẹ̀ a máa fi ya fọ́tò meanwhile ipò Àwùjalẹ̀ ti ń wù for long time meanwhile Àwùjalẹ̀ ìjẹ̀bú yẹn gangan ọ̀tá ló jẹ́ fún ìjẹ̀bú torí àtọjọ́ tó ti wọ ìjẹ̀bú ìjẹ̀bú gan òkè bí eku gbogbo lọ́wọ́ ìjẹ̀bú ló ti fẹ́ kú tán ọba àwùjalè of ìjẹ̀bú respect sa o àwa wà náà mo tó sọ̀rọ̀ tó gbà wọ́n lé àtẹnu ẹlòmíì tó sọ̀rọ̀ fún bàbá yẹn nìkan ti kú ó ti fẹ̀mí ẹ̀ lélẹ̀ láti jẹ́ káwọn míì lè wà láyé a máa ṣe bí ọ̀rẹ́ fún àwọn ènìyàn ó sì jẹ́ ọ̀tá ribiribi fún orílẹ̀-èdè náà what a life mo wá wò ó kéé ìyàwó president Tinubu nìkan lè lè dó nígbà yẹn wọn ò di president gbà yẹn ok we got to use ẹni tí wọ́n bá ti ní ó dẹ̀ máa ní nǹkan kan tán fi tó fi rẹ̀ tí ò fi lè ṣe bẹ́ẹ̀ fún wọn torí wèrè bó ṣe wà yẹn á mọ dóòzì ẹ̀ wèrè máa mọ tablet ẹ̀ wèrè máa mọ ọ̀gá ẹ̀ wèrè máa mọ wèrè kò sí bí wèrè ṣe gbóná tó ó máa lẹ́nìkan tó ń bá òfin tó bá rójú ẹ̀ tó máa cool tó máa sọ pé ṣé ni òun nìyẹn fi sọ́wọ́ òun oògùn tó máa ń lò nìyẹn fóun wèrè kan máa ń submit ó ní ó mọ̀gá ẹ̀ and nominate aṣáájú president Bola Ahmed Tinubu kí ogun ayé mi àtogun ayé àpọ̀lọpọ̀ obìnrin àti àwọn ènìyàn tẹ́ mọ̀ kó lè ṣẹ ni kì í ṣe torí pé mo fẹ́ ṣèkà fún ilẹ̀ èdè Nàìjíríà because you see me what I do like a trouble to the country I'm never be I will never be a trouble to a country if any country tó bá kàn ṣe ìkà fún mi nìkan lọ́lọ́run kàn lè judge ẹ̀ èmi o i'm a blessing to anywhere tèmi bá wà mi ò ṣe curse mo lè wá jẹ́ blessing kẹfara ni mi o bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kó rí fún mi tí n bá ṣe ń fì nígbà yẹn náà ní ìwọ tó bá ń ṣe fún mi ni mo ṣe máa feel n bá máa sọ̀rọ̀ n bá gbàdúrà n bá máa gbàdúrà because mi ò ṣe burúkú fún yàn mi ò dẹ̀ ṣe burúkú fún yàn bí mo tún ṣe sọ mi ò ṣe burúkú fún yàn anyway àti àbíkẹ́ ìgbà tí mo wá ronú sí ọ̀rọ̀ yẹn èé kíkí tó ń kí mi jẹ́ mi pé tó máa kí ẹ tó ń pọn tó jẹ́ pé wọ́n fẹ́ wọ́n kọ̀ sólẹ̀ wàá mọ̀ ju pé kán pè é kán fẹ́ ṣe ẹ̀yẹ́. during that time yẹn kẹ̀dẹ̀rẹ́ ọlọ́run má jẹ́ ká sì sọ mi ọlọ́run má jẹ́ ká sì sọ èmi ò sọ láti mọ ọlọ́ọ̀lẹ́dùnmáà rẹ̀ wọ èmi bọ́lá mi ò part of people that mock people tí n bá mock èèyàn táwọn ọ̀tá mi bá ní problem lórí social media ṣé gbọ́ kí wá jáde rí kí wá máa sọ pé ṣe bí mo sọ fún yín ṣé gbọ́ ẹ sábọ̀ ní ẹbọ́n ṣe lò láti bá mi jà tó each time tó bá ní problem most of the time èmi ni máa gbálẹ̀ èmi ni máa gbálẹ̀ àwọn èèyàn á tún máa wò pé ṣé ọ̀dẹ̀ ni mí tó bá ti wá yé àwọn èèyàn gangan wá ti sọ pé ṣé mo ti gbálẹ̀ àwọn á tún wá lọ darapọ̀ mọ́ àwọn á wá face mi dáadáa tẹnulẹ àgbàdùnlẹ̀ kò ń ṣò nìkan ni máa ń ṣe bẹ́ẹ̀ fún many people bẹ́ẹ̀ yẹn tó ti bá mi jà ní máa sọ pé mo fẹ́ fi ìwà tó dára nínú mi láti fi bà ìwà burúkú wọn jẹ́ to show that I'm a good example if they don't want see, wọ́n bá learn from me that's the uncle of the body bọ́lọ̀ ń ṣe dá mi mo ti ṣe ọlọ́run máa ṣèdájọ́ bọ́lọ̀ ń ṣe dá mi yẹn fún mi òun ló dá mi bẹ́ẹ̀ mo lè jọ ọ̀dẹ̀ lójú àwọn èèyàn tó humble and noble heart and sincerity mind and saying the truth the Lord will help me wọ́n wa Roni ba. yẹn kí àwọn yẹn bá lè rò pé mo jẹ́ ìkà bí mo mọ mọ́ kí wọ́n rí ìgbà tí àwọn màmá yẹn wá dé tí wọ́n pè mí gbà yẹn wọ́n máa rò bóyá ṣe ni mo mọ̀ kí wọ́n báwọn ṣe máa mọ̀ kẹ́ni tí ọkọ wọn ti kú rí mi ì tiẹ̀ wá mọ sórí màmá yẹn mo ṣá mọ̀ pé wọ́n máa sọ pé wídò ni wọ́n mi ì tiẹ̀ mo dẹ̀ máa ń sọ fún mi pé kí ló dé tí àkáǹtì màmá yìí fi di fifty ṣẹ́rí fi pé fifty ló wà ń bí ọmọ Ondo state tó bá ti tó state yẹn tó bá lọ sókè báyìí àti Èkìtì lálá tó bá ti lọ sókè ni wọ́n máa fẹ́ gbé wálẹ̀ àwọn olówó àbẹ̀wà sí ìwà ìjẹ́ ló wà nídìí ẹ̀ because there is some people personally tó ń fẹ́ humble kì í ṣe pé wọ́n humble ẹ pé wọ́n kò fẹ́ bayé ẹ jẹ́ ni pé kó ń sọ fẹ́ pé ò jẹ́ nǹkankan ò ń gbọ́ ànẹ̀yìn tí ẹ̀dẹ̀ máa ń fẹ́ wo Wàsíù bíi big man àwa náà ti wo bíi big man rí tá a máa fẹ́ pọ́nlé òun ló fi jẹ́ pé nǹkan tó ṣe fún wa náà ló fi máa lè lágbára láti lè ṣe pé òun náà máa tẹ̀ wá mọ́lẹ̀ ṣòtìyé mọ ẹni tó máa gbà fún o tó bá jẹ́ ẹni tó wà nílẹ̀ ẹ̀lẹ̀ tó sọ pé ó wà lókè ó máa sọ ẹ́dẹ́ni lẹ́lẹ̀ ni o mẹ́ni hmm? tó máa gbà fún kò ṣe gbogbo ẹni tó bá fi gbogbo ọrọ̀ ayé tó bá fi display fún ẹ lẹ́ni gíga o àjàjà tí òun ṣe ogún ẹ̀ tó jẹ́ pé ó pa ẹlòmíì lẹ́kún jayé ni àbí tó ba ayé ẹlòmíì jẹ́ tó wá kàǹtì ẹ̀ bíi pé àánú ọlọ́run ni irọ́ mà ni don't be carried away anyway the story continue now let's go to Yínká àǹtí ń jẹ́ wọ́n ń sìn pé ẹ́ òun nìwọ́ wá ń sọ pé fún two hundred thousand tó pé òun wá jáde pé òun ẹ̀hún kọ́lé pé òun máa sọ fún yín bóun kò ṣe kọ́lé ẹ̀ bóun ṣe kọ́lé àǹtí yẹn wá of course ó bá wà lórí social media tó ń bá jẹ́ ká àkáǹtì mi gbérí tí wọ́n bá monetize tèmi náà ń rí owó lórí Facebook ṣé wọ́n máa ma kẹ́ni bọ́tí wá sí ìtò bá ti pàdé ẹ̀ àjàjà tó bá sọ̀rọ̀ wọ́n máa sọ pé tó bá ti fẹ́ rówó ná méṣù ọ̀pọ̀ sọ̀rọ̀ wá sí mọ́ ìbá tiẹ̀ máa pa ewo ti pa bàbá ọmọ ẹ̀ ó ti pa gbé nìyẹn onírọ́wọ́ jẹun tó bá tún sọ̀rọ̀ ẹ̀ wọ́n sọ pé tí n bá sọ̀rọ̀ Tinubu o wọ́n ẹ má bínú sáà wọ́n sọ pé tí n bá sọ̀rọ̀ vice president Shettima o wọ́n sọ pé tí n bá sọ̀rọ̀ kínní o you understand me Was you doing bad thing and people be telling you that if you complain onírọ́wọ́ jẹun orí fail platform is Wasiu Masuba is Wasiu ṣé Wàsíù ló sanwó tíkẹ́ẹ̀tì wá bí àbọ̀ ló dátà fún mi that you are you not allow people they be flagging your show they make sure they be blocking you whatever you want to do to progress they make sure they block it don't you people tàti wá sí ma ṣe pé ọmọbìnrin yẹn rude if i'm a man and i've been, I've been a senator before kí ti ṣe kíni kíni kí pẹ̀lú ṣéyìn tó wà lọ́mọṣẹ́ ẹnìkan o ti wá bìlí pé obìnrin ìṣílẹ̀ useless person you can destroy them and just abandon them and fuck, and fuck them up the way you want and then you want to succeed and such men ayé ò ní lè rojúmọ́ o if the way bí àwọn èèyàn ṣe ń treat obìnrin ní society àwọn ọkùnrin báyìí àwọn ló bà ayé nàìjíríà àwọn ló bà ayé àgbáyé jẹ́ o the men that destroy women the men that destroy women they are destroying the system and the things tí o bá change ayé ò lè rojú ó ti yẹ yín ayé ò ní lè rojú mọ́ o akọ̀mọ́ máa pariwo ní hey this government is not good ọlọ́run gan fúnra rẹ̀ sọ pé bí èmi bá fẹ́ kí to tó mu mú kí ọba rere jẹ fúnra ra ọlọ́run tí ọba yẹn bá dé orí ipò ó lè mọ̀ọ́mọ̀ kó sí ní pé go and torture them because they torture women especially how can you and we still have no conscience a máa rí àwọn èèyàn tó ń lọ pain you are you are the cause of their pains you are the cause of their problem you are the cause of the of the lamentation and then you be happy yẹn ní wàá máa ma sọ pé òyìn oh, jayé orí and government will be looking at you anyway ṣá. of recent ẹ rí pé nígbà tí Yínká lọ sí Nàìjíríà tó fi aṣọ owó ẹyọ ẹ máa gbọ́ o in tí yín ká fẹ́ ṣe kí n sọ fún yín systematically wọ́n fẹ́ fi jà fún bàbá wa kan secondly wọ́n fẹ́ fi hànà ìṣẹ̀ṣe ṣó ti yé yín mẹ́yẹn wọ́n fẹ́ fi hànà ìṣẹ̀ṣe yínká wọ́n fẹ́ fi hànà ìṣẹ̀ṣe wọ́n fẹ́ fi ìyẹn hànà ìṣẹ̀ṣe ìgbà tí ó lọ sí nàìjíríà lẹ́nu ọjọ́ mẹ́ta lẹ́yìn tó kó lọ́dọ̀ ọ̀nìrìṣà lẹ́yìn tí wọ́n ti bú ọ̀nìrìṣà tán ẹ máa gbọ́ o àwọn tó tún wà ní orí social media yìí ẹ̀yin orílẹ̀-èdè wa ìjọba ẹ tún gbọ́ tí àwọn èèyàn bá fẹ́ kí wọ́n bú àwọn àwọn ló wà nídìí problem yẹn o wọ́n ní kí wọ́n máa bú wọn tó bá ti ń búyàn tó ń lọ tó ń ṣe wàhálà káàkiri wọ́n ní kí wọ́n máa bú wọn sìn so that ẹ ní sọ ẹ nílè fúnra sí wọn pé àṣebí wọ́n bú lágbájá náà ọ̀rọ̀ wà sí ìmọ̀ tìmọ̀ láti gbà dára nígbà tí dára fi ń sọ̀rọ̀ ńgbà ẹ̀ ṣó ti yẹ yín mẹ́rin àwọn èèyàn ní kò ń ṣòun ló lo dára dára ń ṣiṣẹ́ fẹ́ nìkan ẹni tó kọ́kọ́ lò tẹ́lẹ̀ ti gbọ́ mi ìfẹ́ já ọ̀rọ̀ yẹn papọ̀ ṣá ó ti yẹ yín. ó lọ sí nàìjíríà ó kò lọ́dọ̀ onírìṣà mi ti ẹ̀ kọ́kọ́ mọ̀ pé òun ni mo ṣàrí pọ̀ onírìṣà ó ń tàgẹ̀ káàkiri wọ́n tún àwọn èèyàn tún gbé bóyá olórí tuntun nǹkan bẹ́ẹ̀ wọ́n ṣe à ń kó oríṣiríṣi sára yín ká mi ìkọ́kọ́ mọ̀ pé òun ni torí píchọ̀ yẹn fine gan ẹyọ owó dẹ̀ ló fi ṣe wọ́n ṣà ń gbé ah this is nice àwọn ọmọ Yíbò especially àti àwọn tó máa ń ṣe blogging for pinji yẹn náà wá ń gbé dáadáa wọ́n á dẹ̀ tag mi mi ìṣe ìwújẹ pé ta ló tún wọ káórì láṣọ pé owó ńlá ló máa fi ṣe kinní yẹn ìgbà tó wá yá o mo wá rí pé àyínká ah, mà ní lẹ́yìn tó kúrò ní ilé Ifẹ̀ ó gba ilé Wàsíù Àyìndé lọ òun àti Koko Zaria ló jọ débẹ̀ Wàsíù wa ń gbé jáde ó promote ẹ pé n tó ń fẹ́ kó máa ṣe ni ọ̀rọ̀ okó àtòbò yẹn o póun gangan ló ran nàìjíríà sí wọn n tó máa ba orílẹ̀-èdè nàìjíríà jẹ́ tó máa máa corrupt àwọn ọmọ kéékèèké ó lóun lòun láìkì kò ṣe é lọ wo nínú fídíò yẹn ó gbé sínú hòtẹ́ẹ̀lì ẹ̀ ṣé ń gbọ́ resort olóhùn kọ́ yẹn ibẹ̀ ló ti promote Yínká pé òun endorse ẹ o wọ́n dẹ̀ ṣó mi bó ṣe tag mi jọ yẹn mo yọ kúrò bó ṣe tag mi mo jáde mo ní jẹ́ kórè ẹ pé o wàásù jẹ́ kórè ẹ pé o má nìkan tag mi wọ́n yin pé because tó bá ti ṣe irú nǹkan báyìí a máa ní kó máa tag ẹ sódà wá lè jáde a máa lára ń ta ẹ ọlọ́run tó máa dash mi wá sí mi yẹn láìkì ẹ̀ mi ì lè fi nǹkan kò sí ọ̀tí mo fẹ́ fi ṣe ẹlẹ́mìí èṣù ni wọ́n ó ti yẹ yín ẹlẹ́mìí èṣù ó ti yẹ yín àwọn èèyàn lè máa ní wọ́n rúdù sí o tó bá ti jẹ́ pé tòótọ́ là ń sọ ẹni tó bá ti sọ pé mo rúdù sí wa tó torí ẹ̀ bá mi jà ọlọ́run bá mi ṣe ìdájọ́ ikú gbóná fún ẹ̀dá bẹ́ẹ̀. ó jáde ó ní pé tí Yínká ń ṣe yẹn o kó àtòbọ̀ yẹn gbọ́gbọ́ ló dá òun ó ní kó máa ṣe lọ. Yínká kúrò mẹ́ẹ̀ ṣàmùkó ti kúrò ní ó kúrò mẹ́ẹ̀ ó gba ọ̀dọ̀ MC lọ MC of recent kẹ̀dẹ̀rẹ́ àti gbogbo àwọn gúrùpù ẹ̀ wọ́n lọ sọ́dọ̀ ìyá kan tó ní ṣọ́ọ̀ṣì kérúbà sírafù lára àwọn ìyá tí wọ́n máa ń nánà máa ó ti yé yín ó ṣàti yé yín wọ́n gba ṣọ́ọ̀ṣì wọn lọ nígbà yẹn ẹ mọ̀ pé àwọn yẹn ti lọ ṣọ́ọ̀ṣì gbogbo àwọn gúrùpù wọn wọ́n ti lọ ṣọ́ọ̀ṣì wọ́n ṣe lọ ṣọ́ọ̀ṣì tán Yínká náà gba abẹ lọ ó gba ọ̀dọ̀ MC lọ Yínká kẹdẹrẹ ọmọ Ìkàrẹ́ ni àdúgbò alẹ níbi tí Mósè ti wá ìgbà tó máa kọrin ó kó aṣọ kérúbù àǹtíráfò gbogbo ẹ̀dájà tó ti rí mẹ́yẹ gbogbo orin kérúbù àǹtíráfò orin gospel ó change sí orin yìí orin burúkú ṣé ti yé mẹ́yìn láti wọ́ láti wọ́ bàbá tó ti tó lòun ó ló máa dìde ó máa jà yẹn ó wá ń béèrè lọ́wọ́ wọn pé ṣé bàbá tí ó dájọ́ yẹn sílẹ̀ ẹlẹ́dẹ́ ò lè dìde kó jà mọ́ ó tún wá dárúkọ oníṣẹ́ kò lè dìde kó jà mọ́ ìyẹn mi pé ọlọ́run yín ò kí ń gbọ́ àdúrà ìyẹn mi pé ọlọ́run christian o or muslim i mean muslim o bá àti ń gbọ́ ọlọ́run ọlọ́run yìí ò ń gbọ́ àdúrà tẹ́ bá ti ń ṣe ìṣẹ̀ṣe tẹ́ dẹ̀ ti ń ṣe oríṣiríṣi diabolic tán bá ti ní kẹ́ ṣe ìyẹn ló máa ń jẹ́ àwọn dẹ̀ ló wà nídìí ẹ̀rú mọ́ṣe wà ń sìn tí mo gbàdúrà gbàdúrà tó ń dí mi lọ́wọ́ yẹn kò ń ṣe é pé ọlọ́run ò gbọ́ o àwọn ló bẹ èèyàn wọn láti máa dí mi lọ́wọ́ o ni wọ́n ṣe é ṣe cultism ni wọ́n ṣe é ṣe terrorism láti lè wà nínú ìmùlẹ̀ láti lè sọ pé eléyìí lọ dí lọ́wọ́ bó tiẹ̀ jẹ́ pé ọlọ́run ti gbọ́ àdúrà mi ṣọ́lọ́run ò gbọ́ àdúrà mi ni ọlọ́run gbọ́ ṣé kò gbọ́ tẹlòmí ó gbọ́ bọ̀tán máa ń ní ẹ lára láti sọ pé ọlọ́run yín yẹn kò gbọ́ kí gbogbo yín máa lè padà sọ́dọ̀ àwọn tó ń ṣe nǹkan burúkú gé wọn lórí fi ẹ̀jẹ̀ wẹ̀ báyé èèyàn jẹ́ fẹ́yàn ṣe tútù ẹja lẹja ń jẹ sọ́ra èèyàn lèèyàn máa ń jẹ kó tó lè jẹ èèyàn àwọn gúrùpù wọn. ó ti yẹ yín to lash you to useless you that is why ló fi tẹ́ pé ṣé ọlọ́run yẹn ò lè jáde kó wá sọ̀rọ̀ ó sọ fún yín pé systematically the girl wọ́n ń yà á fún ni ó dẹ̀ ní the morning prayer ó dẹ̀ jáde ó dẹ̀ sọ pé ṣé ọlọ́run kinní kan ò lè jáde kó wá sọ̀rọ̀ tó jẹ́ pé ẹ̀yin lẹ́ ń sọ̀rọ̀ ó ti yé torí nǹkan tán ni wọ́n sọ because wọ́n fẹ́ bring down you don't know anything ṣèbí ẹ̀yin christian náà ṣèbí èmi lẹ máa ń gbogbo ohun tí n bá ti ṣe kí n kàn sọ̀rọ̀ báyìí lèmi lẹ máa ń gbógun tì i'm not your problem àwọn tó ń jẹ́ kẹ́ máa rí fort nìyẹn àwọn ṣùgbọ́n inú ayé àwọn kìrìsìtẹ́nì ló ń jẹ́ kẹ́ máa rí fort mi ní ìgbà tẹ́mi bá ń ṣe dáadáa ẹ máa ní mo ṣe burúkú fún yín tí n bá ń sọ̀rọ̀ tó dáa tẹ́mi bá support wa èyí nǹkan tó dára ló ti yẹ yín systematically ló ń lash ló ń wọ́ wọn lẹ̀ nígbà tó dẹ̀ máa ya aṣẹ́ yẹn náà fún ọmọ ìka rẹ ni ẹni tó dá ìjọ kérúbà síra fìyẹn sílẹ̀ gọ̀gọ̀gọ̀ ibẹ̀ ni tí wọ́n bá sọ pé ẹ̀jẹ̀ ibẹ̀ ni kíkà ti jáde ọmọ náà ni wọ́n rán sọ ṣé wọn pé ọmọ tèmi wá ni Wàsíù ṣé kọ́ ọmọ mi ò lọ sọ lọ́dọ̀ ẹ sábọọdù tó ní orí mi yí mi òun ò mọ mi rí bàbá ọmọ mi ni wọ́n mọ̀ ẹjọ tèmi ò bá dá sí bàbá ọmọ mi tèmi ò bá fọkọ tèmi ò bá sọ pé mo ní fámìlì àbí mo bímọ ṣé ọmọ mi máa mọ̀ rí ṣé fámìlì mi máa mọ̀ rí nítorí kò sọ sí mi ni wọ́n sọ nítorí pé wọ́n ti ransom wọ́n ti hold wọn ransom àwọn kidnappers tó máa hold family ransom wọ́n máa sọ fún ẹ pé tó bà ní a bá ti ní kó ṣe ní kó ṣe tó o bá ṣe nǹkan tá a lọ sọ a máa pa ẹni so ẹni tí ò dẹ̀ fẹ́ kú wọ́n máa sọ nǹkan tó ní kó sọ ló máa sọ tó bá lọ sí wíyá tó bá sọ pé kó sọ pé anything tó bá ti ní kó sọ ló máa sọ fún ẹ ó ti yé yín mo fẹ́ kí yín ni màmá yẹn tẹ máa ń gbógun tì mí tẹ máa oppress mi yẹn how market ẹ máa jáde fún yín káàkiri ṣé ẹ nígbè lọkọ tó dárúkọ yín mí sí mi tiẹ̀ mi ò mà tí ì gbogbo yín kí wá máa forúkọ yín tààràkà bí báwọn á máa kẹ̀ tí ẹ̀ máa ṣe nǹkan kan sí i ẹnu ọwọ́ kálà lẹ́ẹ̀dì mú ìyẹn mi pé kì í ṣe pé ọwọ́ yín ká mi náà majority of people are jealous of my glory are jealous of my talent are jealous of my the word of God the truth that is coming from my mouth ó jábọ́ kò fọ́ ó jóná kò kú olúwa gbé mi lékè ọmọ nàbà ń ṣe. How market? Tẹ́ bá lè fẹ́ sùn ọmọ yẹn sí court kò sí nǹkan tó máa ṣe ó máa jáde because ibi tó ń support ibi tó dẹ̀ ti wá ẹ́ lọ́wọ́lọ́wọ́ àwọn tó ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn ló ń support. torí ẹ̀ náà ṣe máa máa sọ ẹ pé lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn èèyàn ti jáde ẹ má bú yín ká o kò bú yín o kò ṣe kiri kan ẹ tún wá gbọ́ ẹ̀yìn aláṣọ funfun jẹ́ tí wàá jẹ ayé sí i ṣèbí ń jọ́ sí ẹnìkan lòun wá láti kérúbà síra fún ló mú bàbá Adébóyè bú gbogbo wọn dìde ogun sí bàbá Adébóyè pa ṣe rí system ẹ rí wọn ṣe fi system báyìí náà jà ni ẹ dẹ̀ lè ṣe nǹkan kan fún yín ká hmm, to God kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe fún mi because wọ́n ya plan fún ni ó dẹ̀ ṣe ẹ dẹ̀ lọ ṣẹ́ẹ̀kì gbogbo àwọn tó wà nínú gúrùpù yìí ẹ lọ ṣẹ́ẹ̀kì gbogbo àwọn tó wà nínú tó jó nínú ẹ̀ igwe fúnra rẹ̀ ló bọ́ṣọ lẹ̀ tó ń gbàdúrà fún aṣíwájú gbà yẹn àbẹ́rẹ́ kò gbàdúrà fún o ó kàn ń gbàdúrà nítorí pé ó ní ìgbà tó ń sìkì ìyàwó president bala Ahmed Tinubu ló sanwó ó dẹ̀ wọ́n pé ló máa fébọ̀ MC MC kẹ̀lẹ́rẹ́ ló sọ méjì fún ṣòtìyé everybody fight for whoever that are going to favor them are you getting me you cannot do anything to Yinka ó dẹ̀ lóun ò apologize for anybody because nígbà tẹ bú baba Adébóyè nígbà yẹn tí ọ̀gbẹ́ni kan báyìí lórí Facebook báyìí tó bú bàbá Adébóyè ṣó jáde ko apologize kó jáde kó apologize so they will drag all of you kì í máa ń ṣe ẹnìyẹn nìkan so bóde ṣe máa máa lọ nìyẹn because àwọn kan wà ní orílẹ̀-èdè nàìjíríà tó bá gbọ́ pé abẹ́ kò gbẹ́bẹ̀ orúkọ wọn ló ń jẹ́ bẹ́ẹ̀ they got no forgiving spirit kò sí nǹkan kan tí ẹ lè ṣe sí they will pay back wọ́n wá san fún ẹjú nǹkan tó ṣe lọ àwọn kan dẹ̀ wà ní orílẹ̀-èdè nàìjíríà yẹn bírú group àwọn Wàsíù Àyìndé torí ẹ̀ ni wọ́n ṣe gbúdọ̀ lo gbogbo agbára kì í ṣe pé wọ́n ti ẹ̀ love president àbọ̀n love àwọn tó bá jẹ any position tó bá wà they have to use whatever can tó máa gbà láti lè jẹ́ kí ẹni èèyàn wọn wà nípò so that their secret will not be open and thirdly ṣe mo ti mo ń ja fún yín díẹ̀díẹ̀ thirdly ọ̀rọ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tó wà lórí media ń sìn ẹ rí oríṣiríṣi story tí wọ́n ti gbé lọ so that to suppress that story of bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ìyẹn náà ni ìbá bad nígbà tí ẹ bá dẹ̀ wò ẹ mọ̀ pé Wàsíù náà ti jáde ńsìn tó sọ pé ẹ gbogbo èèyàn aráàlú ń pariwo o pé Nàìjíríà ò dá o pé Tinubu o torí pé kó má ba àtáàkì ẹ̀ ó ń fi sísẹ́mù àtáàkì Tinubu the only way to defend yourself is to attack bí òyìnbó ṣe sọ ó ń fi sísẹ́mù àtáàkì president ó lè ti mọ̀ pé wọ́n má máa wò ó ní ó dẹ̀ ti mọ̀ bó tún ṣe máa ṣe tó ti ṣe mẹ́yẹn káwọn aráàlú kó má bàa ṣe bọ́ gbogbo ọ̀rọ̀ tá a sọ níjọ́ sí nípa ọ̀rọ̀ Mohbad ọ̀nà Mohbad ṣe bẹ́ẹ̀ nírọ̀ ni mo pa tó bá wá jẹ́ irọ́ ni mo pa kí ló dé tèmi lẹ ma other people wà lórí social media yìí tí wọ́n ń ṣe tó wù wọ́n tí wọ́n blọ́ọ̀gì àwọn ló sọ story gbogbo story yìí tó ń sọ nípa ọmọ tó ń kọrin yẹn èmi kọ́ mo sọ ó wà máa tún place ẹ̀ sórí platform mi I play some things at times so that they will say that Auto Bola destroyed them but you did a lot of things to to to to that haunt me not that wọn kì í ṣe lé kì í ṣe pé bóyá ẹ ṣe practical ni lórí ọ̀rọ̀ mi mélòó la fẹ́ kàlé mélòó la fẹ́ rò lẹ́yìn adépele wọ́n wá tún mú story Yínká jáde to surprise the story you don't know anything Wàsíù Àyìndé ọlọ́run rí ẹ ó ń wò ẹ o ó ń wò ẹ bí o ṣe ń ṣe bí ó wò ẹ bí o ṣe ń ṣe ìka apanimáyọ̀dà ò bá bá rí ọ. tó bá jẹ́ irọ́ ni mo pa fún àwọn ntẹ̀mí ṣe kí ló tẹ́ wá ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ story yẹn gbogbo gbogbo àwọn olórí wa sókè wọ́n wá bá mi ní gbélé àwọn tó ń ṣe kí nìkan mo ní irọ́ ni wọ́n pa kì í ṣàwọn because people will do evil and they be pointing they want you to point finger into another place anyway ntí ojú mi ò bá tí mi ò tí mi ò tí mi ò bá mọ̀ ìní ni mo mọ̀ ṣòjì yẹn mẹ́yẹn. mi ì tí ì play àǹtí àbíkẹ́ látẹ̀kùn kó má dàbí irọ́ àǹtí àbíkẹ́ communication ṣé mo play yín ṣá. ọlọ́run rí ẹ ó ń wo ẹ o. mo gbà mọ́ra o tún wá bọ́ síta o ní infantry who the hell do you think infantry who the hell do you think you are tabara àwọn tó ń tàn ẹ́ wọ́n tàn ẹ́ ni o ìgbà kan lọ ìgbà kan bọ̀ ó máa tó tán n tó ń tà máa tó tán ṣe bá wà nìyí mo ti sọ̀tọ̀ mi lórí bíbá rí ìgbà kan nílùú yìí gbogbo àwọn wàsíù tó ṣẹ̀ṣẹ̀ ń tẹ̀lé tó ń gbé ẹ nínú yẹn gwana scheme <laughs> ilé mi tí mò ń sọ̀rọ̀ yìí ni wọ́n ti ń ka owó tí wàsíù bá pa do you want to know go and ask him go and ask him kò sọ pé mi sọ wípé he was once my padi twenty four seven. he wasn't saying husband o oh. padi and you know when somebody call padi ọ̀rọ̀ gbogbo gbogbo ọ̀rọ̀ o kì máa ń ṣe lórí àlàábàmú. ẹ jẹ́ àgbọ̀ mọ́mí àbíkẹ́ wọ́n sọ fún yínká yínká ń bú this is divide and bí wàásù ṣe ń ṣe láàrin àwọn obìnrin ni èyí tó bá ṣẹ̀ṣẹ̀ mọ̀ ń sọ ya ni kó máa bú wàá máa rí bí èèyàn big big man àṣọ orí ibi tó big yẹn kò lè gbé ẹ dé bẹ́ẹ̀. I tell you yàtọ̀ pé kó tún tẹ̀ ẹ́ mọ́lẹ̀ kó tún fi ẹ́ ṣọ́ọ̀kì gbogbo àwọn pílà àwọn òṣì tó bá ó sì yé ẹ ṣe àgbọ̀ o àǹtí mo ti sọ níjọ yẹn aláṣọ àdúrà ó come out and deny it you tell me tí n bá rí èèyàn torí gbogbo ìgbà yẹn instead of kan support èmi they be supporting Wasiu because Wasiu will buy them he will give them token he may not tell you that he's the one sending the money somebody can just tell you ẹ bá wọn support Wasiu o Wàsíù yẹn ọmọbìnrin yẹn kò dá àwọn ẹja má wọrí àmàjáde fún sìn but Wàsíù is the one sending the token token amount gbogbo nǹkan tó bá ti rí gbà lọ́wọ́ àwọn èèyàn tó jí gbé yẹn a máa fi sponsor oògùn tira yẹn máa bára yín jà pọ̀ ni irú eléyìí sìn ọmọ yìí sìn tó bá ní kéèyàn máa forí balẹ̀ fún èèyàn ní pé kó respect èèyàn ó respect ẹ̀ sábọ̀dù ó dẹ̀ ń disrespect àǹtí àbíkẹ́ àǹtí àbíkẹ́ communication tó yẹ pé ó ti ṣe ní presenter ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ju àǹtí àbíkẹ́ tún ju Esabod lọ àǹtí àbíkẹ́ lóhùn ju Esabod lọ but they make sure àǹtí àbíkẹ́ is no longer talking today àbílẹ̀ eh, nkankan torí wọ́n fẹ́ gbé ohun ẹ̀ wálẹ̀ láti jẹ́ kó ohun ohun Esabod lọ sókè torí pé Esabod join clique àti gang of evil on this social media so those people believe that Esabod ń kọ́ Yínká respect ẹ̀ nínú ó ń ṣiṣẹ́ fún àwọn tí Yínká ń ṣiṣẹ́ fún ni wọ́n á dẹ̀ ní kó má bù torí àwọn wọn gbúdọ̀ máa gbáwo nígbọ̀gbọ́ káwọn wọn má bàa yá. ẹ jẹ́ agbọ́ àǹtí àbíkẹ́ mọ́mí àbíkẹ́ pẹ̀lẹ́. in my house ní Clapham Common. ṣùgbọ́n ní London Clapham Common let's listen again this is London London base. gbogbo àwọn wàsíù tó ṣẹ̀ṣẹ̀ ń tẹ̀lé tó gbé ẹ nínú yẹn kó àná scheme. I said it jàre. ilé mi tí mò ń sọ̀rọ̀ yìí. àǹtí mo ti ka owó tí wàsíù bá pa. mo sọ bẹ́ẹ̀ àǹtí mi. do you want to know go and ask him. we are we we don't need to we know I said it before. go and ask him. I said it. kò sọ pé mi sọ wípé he was once my eh, padi. yes friend. twenty four seven twenty four seven you cannot stay in a woman's house that don't have husband on bed ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àǹtí ẹ̀ ń sọ. Mm-hmm. ẹ bá a sọ fún wọn fly away àbí. tí Wàsíù bá rí mi lẹ́nu akọ̀wò mi bí ìgbẹ́ni bí ìgbẹ́ni jẹ́ mọ́ nǹkan kan ìgbà kan inú lẹ́nu ni ẹ bèrè ní lọ́jọ́ yìí gbogbo àwọn tó wà lọ́dọ̀ ẹ bèrè lọ́wọ́ wọn inú lẹ́nu ni. You can see, let me let me interpret it to you. Those who don't understand what she's saying. was here in Ayinde, once in a, I mean, they are very close. That they are very, very close. When she arrived in London, straight away she's going to her house. And today she said when she see her, she just looked down on her like this, as if she's nobody. She look at her right now today like a shit. And she have ever seen they've been together. But what I was saying in my language is that why is it that anybody that come across Wasuende, their husband will die? They'll be living good before, but suddenly they will be they will render them useless. It's nobody. It's, it's not people that does that. Wasu do that for himself. Maybe it's a secret that she promised the demon that she served that is going to be using ladies for sacrifice. Thousands of ladies like that, they, were, they are in town. No husband. If they are making money before, you make sure they render them, they block them, and they are raising new new people. If you don't have interest on somebody, you don't need to destroy them. But what this woman is saying now, that this little sister, that's supposed to be a little sister, you know what? now dragging her on social media. She get mad about her. And what who is the person behind it? Wasiu Ayinde. Using the young to fight the old. Wasiu believes she's not ruling Nigeria, but she believes that she can ruin everybody, especially ladies. Ladies, you dance to Wasiu. Leave Wasiu with men. Wasiu destroy your... It's not this auntie alone. A lot of ladies had their husband died because Wasiu... <laughs> sleep <laughs> with their husband with their wife or being friend with their wives being friend with their wives ẹ jẹ́ àgbọ́ ẹgbọ́n àǹtí. ìgbà gbogbo àwọn tẹ́ẹ̀rí tó ń jọ yín lójú yìí ó máa lọ ó fly away tí Wàsíù bá rí mi lẹ́ni akọ̀wò mi bí ìgbẹ́ni bíi pé mi jẹ́ mọ́ nǹkan kan inú ilé mi ni ẹ béèrè ní London yìí gbogbo àwọn tó wà London ẹ béèrè lọ́wọ́ wọn inú ilé mi ni ìgbà tó káwọn ọmọ ìwọ̀lú kó tó lọ sọ́dọ̀ yín ká ilé mi ni wọ́n kọ́kọ́ ilé mi náà kọ́kọ́ dé sí for your information so what are you talking about. that all the Wasiu children are living in London ó ní pé wọn máa tí Àbíkẹ́ ló sọ bẹ́ẹ̀ o pé kí wọ́n tó kó àwọn ọmọ yẹn kó tó di pé àwọn ọmọ yẹn lọ sí ibi tí wọ́n lọ ń lọ sọ́dọ̀ ẹnìkan tó tún bímọ dáàsẹ̀ eh, alpha pé ilé òun ló kọ́kọ́ náà kọ́kọ́ dé sí she was like their stepmother are you getting me their stepmother she was a stepmother to those children then and I've said this o. Oh, when a, a lady that was close to this auntie came close to me and started attacking me seriously because of Wasiu. I said it. Mo ní àǹtí Àbíkẹ́ ti fẹ́ Wasiu rí. Adébímpé Aláṣọ Àdúrà ṣe onírọ́ lọ́tọ́ Bọ́lá ẹ má máa gbàgbọ́ mọ́ gbogbo nǹkan tó Just to destroy your relationship. Ọmọ Ondo State nínú orí Facebook yìí ona mine no go touch grass kì í ṣe pé o. Bẹ́ẹ̀ni nǹkan tí wọ́n ti lò yín gan síra yín so your mind no go touch ground. <laughs> ẹ ti jà àjàkú dórógbó your mind no go touch kì í ṣe pé they are already because they want to put people they want to destroy your unity and your relationship. you see? She was a stepmother to those children when they dọ àwọn ọmọ tí wàá sì kó láti nàìjíríà lọ sí lọ́nà tó ń gbé lọ́dọ̀ bí àwọn òní náà ẹ kí lorúkọ yìí tó wà ní London àwọn ṣàwàbí mélòó kan ó nígbà tó kọ́kọ́ ká àwọn ọmọ ẹ̀ dé ni she play she played the role of stepmother Wàsíù ìwọ nìyẹn Ọlọ́run nìyẹn. out kí ló ń jọ ẹ lójú. Paul Peters ni go and ask of them ṣé kí n Sunny Adé ni tí wọ́n bá sì pé bàbá Sunny Adé ń sìn á sì máa sọ fún ẹgbẹ́ Àbíkẹ́. gbogbo wọn ní òun ṣẹ̀ṣẹ̀ rẹ̀ ń jò oníṣẹ́ lójú gbogbo nǹkan tó jọ yín lójú yẹn is rubbish. thank you Gbẹ́mi Olóyèdè sísà mi nìyẹn ó ní very true i witness it. àṣẹṣẹ ṣoge ó máa ń ṣèyàn gíṣgíṣ ni ẹ rí bí wọn ṣe bẹ̀ mí náà obìnrin náà bẹ̀ sí mi lórí social media wọ́n máa ní kó máa bú mi bó ṣe máa bá kú nìyẹn ìyà ló máa jẹ́ pa ò lè rówó mọ́ Wàsíù àwọn ọmọ ẹ náà àwọn ọmọ ẹ náà dem máa support ẹ I sorry for them I know the people supporting you for all these evil things that you are doing to people I sorry for them. àǹtí <laughs> mi ìyá mi tiẹ̀ níyìn ìyá mi wọ́n máa gbé wọ́n ti gbẹ́ lómi sí ẹ sábọ̀dù náà fẹ́ wọ́n ti fẹ́ sábọ̀dù bá yín jà títí you know I dey dìbò for you but tán bá bá yín sọ̀rọ̀ àsọmọdé náà pé àjọ wá láti ibì kan pé kì í ṣe ọ̀rọ̀ tírábà lélẹ̀ ìbò káàkan já yín fún nǹkan tó bá ń ṣẹlẹ̀ náà at that moment ẹ bá ti rí táwọn èèyàn bá ti rí kọ̀bọ̀kọ̀bọ̀ báyìí wọ́n máa twist the story ni I will never twist the story because somebody is close to me èmi bọ́lá tí mo sọ̀rọ̀ gbogbo family mi ṣé mo fẹ́ máa twist the ọ̀rọ̀ kan èmi òtítọ́ lòrọ̀ òtítọ́ ẹnu mi tó ṣe kìtìpó yìí ẹnu mi tó dàbí ẹsẹ̀ bàbá kánú yìí hm. eh, ó ní kíní kan kí ló máa ń pè lẹ́sẹ̀ bàbá kánú ó ní ẹran kan báyìí bóyá ràkúnmí ni ẹsẹ̀ máa ń tìkì báyìí mọ́mì mi náà ni ó máa ń ra aṣọ ìmọ̀ pé mọ́mì mi ṣe òwe ẹran ẹran gbígbẹ àwọn tí kò yẹn oríṣiríṣi so ó mọ gbogbo oríṣiríṣi nǹkan tó bá adẹ̀nsó oúnjẹ ó mọ oríṣiríṣi ẹsẹ̀ ẹran gbogbo nǹkan báyìí ẹrí ẹsẹ̀ ẹnu ẹ̀ bí ẹsẹ̀ bàbá kánú ẹnu ẹ̀ bí lọ́kọ́já mọ́mì mi ó mọ̀ yàn bù gan ó mọ̀ yàn bù gan àmọ́ mi ẹnu mi tẹ́ rí pótíkì òtítọ́ ọ̀rọ̀ ni gbogbo ìgbà tán fi dá mi tán ta ẹnu mi lẹ́nu kíkì òtítọ́ ni wọ́n sọ̀ sí ẹnu mi tó dàbí pọ̀mọ́ lọ́kọjà yìí àtẹnu mi tó ṣe kìtìpò yìí ọ̀rọ̀ ni òtítọ́ ni wọ́n ń sí nígbà iná fi mọ́ tó tóbi bẹ́ẹ̀ ẹ ṣáà rí i pé tí wọ́n bá fẹ́ táwọn èèyàn bá ní wọ́n nídìí big clips nísìn wọ́n lọ máa kó omi silicon sí oríṣiríṣi nǹkan òtítọ́ ọ̀rọ̀ náà sọ̀ sí gbogbo tèmi eyín mi tún dàbí eyín rábìtì ẹni bó ṣe tíìkì rábìtì. nígbà yẹn tí Wàsíù fẹ́ tọrọ tó fẹ́ gbà àwọn ẹ̀bà lọ́dọ̀ mọ́mí Àbíkẹ́ communication mọ́mí wa lẹ jẹ́ ṣó ti yẹ yín tó fẹ́ gbà àwọn ẹ̀bà ní London ó máa bá ọmọ wọn tó thirty three nsìn tó tàbí thirty seven àbíkẹ́lẹ́ ló jẹ́ a máa bá wọn ṣeré ó sọ̀rọ̀ ẹ̀ di step father bó ṣe sọ fún ṣọlá náà pé you no regret having me as yourself ẹ̀ tí ẹ máa dúpẹ́ tí wọn ò bá yé àwọn ọmọ yín jẹ́ tó ń wà ní London bó ba tẹ́lẹ̀ fi ṣe fẹ́ ọ̀tá yín fẹ́ máa ṣàlẹ̀ jẹ́ à ó máa ṣe o ẹ ti rí Wàsíù ìwọ nìyẹn Ọlọ́run nìyẹn gbogbo àwọn tó ń support ẹ fún iṣẹ́ ìwọ tí wọ́n ń ṣègbè pé ọ̀nà mind no go touch ground gbogbo ọmọ Ìjẹ̀bú tó bá sọ pé mind ọmọ Ondo state ò ní touch ground tó wọn máa dàwárú Ọlọ́run á fi kó òjijì pa yín sọnù má jẹ́ ń ṣépè fún yín o gbogbo ọmọ ìjẹ̀bú tó bá sọ pé mo máa da ọmọ ondo state láàmú tó lò máa da ọmọ èkìtì láàmú tó lòun ò ní jẹ́ ká fi mọ̀ ṣọ̀kan sódà kan lè rẹ́ gbogbo wa useless ọlọ́run tó dá ayé àti ọ̀run á fi kú pa yín ikú burúkú ikú ọ̀rọ̀ ikú ikú àìtọ́jọ́ ọlọ́run máa fi pa yín sọnù gbogbo ọ̀rọ̀ tí wọ́n wá sọ pé ẹ̀yin ọmọ ọ̀dọ́ ọkàn yóò ní balẹ̀ yẹn ẹ̀yin tẹ́ ẹ wà nídìí ìṣòro yẹn your mind your na mind no go touch ground Wasiu your mind no go touch ground your mind no go touch ground níbo ni mo parọ́ mo ní wọ́n fi kí ló dé tó fi gbé story dìde lákòókò tó yánsì tí wọ́n fẹ́ ṣe story story Mohbad pé kó má bàa rí justice fún ìjẹ̀bú ò má jẹ́ ń sọ̀rọ̀ o gbogbo ìjẹ̀bú tó bá ṣe pé àárín ọmọ Ondo state ò ní sẹ́tù láti máa fi Ondo state ṣòfò ọlọ́run á fi gbogbo ẹ̀dá bẹ́ẹ̀ ṣòfò láyé ẹ̀yin ọkọ yín ò ní balẹ̀ gbogbo ẹnikẹ́ni irú yín káyẹn sìn bóyá ti kó lọ́dọ̀ Wàsíù ẹni tó wà lọ́sọ́dọ̀ MC yẹn ìsì tàbú tó Wàsíù irú orin tó ń kọ́ ń sìn tó máa rí i pé wọ́n láìkò yẹn tó bá ti wá fẹ́ bàjá ń sìn wọ́n máa bàjà Wàsíù máa bàjà lábẹ́lẹ̀ wọ́n wá sọ fún pé orin tó kọjọ́ yẹn ló fa wàhálà fún tó bá dé lọ́la wọ́n ti use ẹ̀ wọ́n fẹ́ trash ẹ̀ nǹka gbogbo yín ẹ jẹ́ kó rí yín pé bẹ́ẹ̀ ni tó bá di lọ́la tí wàhálà bá dé bá ọmọ yẹn Wàsíù ò ní sọ pé òun lòun ní kó promote ẹ̀ mọ́ àbí mo sọ mo purọ́ pé Wàsíù Ìgbè kò tí ì pé tí mọ̀ tí ó sọ pé iṣẹ́ okó àtòbò tó ń ṣe náà ni ṣó lè bẹ ọmọ ẹ̀ ah, kí ẹ má tún jẹ́ kí Wàsíù gbógun tì mí sí o torí bí mi ṣe wà yìí wọ́n fẹ́ kí kúrọ́kúrọ́ mú ọ̀tá mi kò sí nǹkan tí wọ́n ti ṣe fún mi Wàsíù nígbà tí àǹtí Àbíkẹ́ communication sọ story ẹ̀ ó lóun fẹ́ máa ṣalẹ̀ ní dustbin the same thing ni Wàsíù ṣe fún ẹ tó bá mọ̀ ẹ́ tó ṣe dáadáa àbí tó kàn rí i pé ọkùnrin ọkọ tó fẹ́ ń tọ́jú ẹ̀ ayé ọkùnrin yẹn dá kó ń ṣàn gímọ lórí ni ìjọba nàìjíríà tẹ bá fẹ́ sọ sí dẹ má bínú ọlọ́pàá migration air force efcc tẹ bá fẹ́ sọ sí dẹ fẹ́ ṣe àṣeyọrí ẹ má support Wasiu ẹ má ṣe pàṣà God has no respect of anybody obìnrin tí Wasiu ti ba ayé ẹ̀ jẹ́ tó ti sọ sínú agony ẹkún àwọn obìnrin ń béèrè fún ẹ̀san ní orílẹ̀-èdè nàìjíríà and you are supporting they are using you they are not supporting you if anybody want the country to be okay we treat people nice not that wọ́n máa lọ béèrè fún ẹlẹ́dàá orí kálukú ní kọ̀rọ̀ àti nígbà wọ́n máa béèrè fún ẹ̀san wọ́n béèrè fún ẹ̀san ẹnìkan dẹ̀ ló wà níbẹ̀ ẹ wo orú agbami òkun ogun tó sọ ayé mi sí tó máa ní mi ní wálé mọ́ ẹni bá ní má dé mi ní dé bá bẹ́ẹ̀ ni ẹ wo agbami òkun wọ́n máa sọ ní orílẹ̀-èdè nàìjíríà pé tó bá ti dára ó máa rógun kò kí ń pẹ́ bí máa pẹ́ o ẹni bá fi kú lọ mi tó fi kú lọmọ mi ó ní kó máa pa bó bá fi kú lọmọ mi ọ̀rọ̀ máa fi kú pa ọmọ ẹ̀ dànù mọ́ ẹ lójú wọ́n máa ní bọ́lá ń ṣépè fọmọ lọ́mọ ṣọmọ tèmi ń kọ́ bí mi bá tiẹ̀ léèyàn tí mi bá tiẹ̀ mọ anybody bí mi ìsẹ̀ lówó ṣèmi mo lẹ́jẹ̀ lọ́rùn ẹ jẹ́ mi fúnpadà ni kò ń ṣe dúdú náà iṣẹ́ tó ń lọ lórí social media yìí Wàsíù ló ń yà á da gbogbo orílẹ̀-èdè Yorùbá da Yorùbá láàmú da gbogbo ẹ̀ láàmú ó jáde ń sìn ó fẹ́ máa táàkì pé gbogbo ìgboro le ṣé ìgboro rọ̀ nígbà tí Wàsíù tí ìgboro bá le kí Wàsíù ta gbogbo rìsọ́ọ̀tì ẹ̀ kó lọ fi máa bọ́ ìgboro àwọn tó bá ń complain àwọn youth tó bá ń complain pé ìgboro le kí Wàsíù Àyìndé lọ ta gbogbo nǹkan ẹ̀ kó fi bọ́ wọn kó ṣàlàyé bó ṣe rí gbogbo owó tó kó jọ ń gbà yẹn torí pé kò lọ́rùn fún torí pé nǹkan ò rọrùn fún ní samara àwọn owó àpapín tí wọ́n ti ta nàìjíríà tí máa tà tí máa pa owó yẹn pín tó ń wọlé ọdọ́sọ̀dọ̀ tiẹ̀ kò wọlé déédéé mọ́ bó ṣe ń wọlé so wọ́n máa pariwo nàìjíríà le àti ìpè wọ́n kí ẹ̀ fún àwọn tó ń sọ̀rọ̀ yẹn it's not by speaking you have money use to go and sell your àwa náà ti ta nǹkan wa rí ta fi bọ́ charity wàsíù lọ ta lé ẹ̀ kó ta àwọn òmù ẹ̀ àti àwọn hòtẹ́ẹ̀ tó kọjọ tó jẹ́ pé òṣì ni wọ́n ṣe ń bẹ̀ kó o lọ fi ṣe kíni kó o fi bọ́ charity ká lè mọ̀ love Nigeria stop lying you kill people's father you destroy people's home and you are shouting that you love the àwọn ọmọ Nigeria you love the youth níbo color love tẹ love wọn dà if you love somebody wàá rọmọ tó grow wọn máa sọ pé kí wọn pa dànù kí wọn fi do you love somebody you love the country ẹ máa ní kọ́tísìm lóríṣiríṣi tí wọ́n máa gbé ilé ipa gbé ilé ipa gbé ilé pa. fẹ́ jẹ́ ṣòfò you love the country you love the country you destroy their husband you destroy their, their children you love the country. àǹtí àbíkẹ́ sọ̀rọ̀ yín tán. nígbà yẹn ní tí mo fi block àǹtí nìyẹn ó ní bó ṣe máa ń rìn nìyẹn mo wá jókòó mo wá wò pé ṣé ẹ máa pé mo sọ story kan pé ṣé mo fi bú wọn pé owó jẹ́ wídò ni bọ́tún gbogbo gbà yẹn wàásù máa tún ṣe bí ìpò fẹ́ help wọn during that time yẹn náà tán fi wọ́n joyè wọ́n á kàn foyè òṣì kan jọyìn lórí torí wàásù ló ń kó ọba jọ nàìjíríà wàásù ló máa jàlàyé ẹni tó máa jọba ló máa ṣàlàyé ẹni tó máa wà láyé ẹni tó máa wà láàyè ẹni tó máa wà nípò òkú wàásù wàásù ìwọ nìyẹn ọlọ́run nìyẹn o lójú yẹn eré orí igi ni àṣekù ọmọ ẹdun ni o tàbájáde tàbá rọra ń wò yín kì í ṣe báwa náà. máa wí àǹtí àbíkẹ́ torí ọmọ <laughs> ìránṣẹ́ rẹ̀ ń gbọ́ àbúrò yín ń gbọ́ ọmọ yín ń gbọ́ máa wí eré orí igi àṣekù ni màrìwò ti ṣogeri kó tó dìgbàgó tẹ́dẹ̀m ọmọ Ondo state wọ́n ń lò yín wọ́n ọ̀rẹ́ mi lò nílòkulò ọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ táwa sọ ń bì báyìí wọ́n wò ń gbà yẹn wọ́n gbéṣẹ́ kan wá nígbà election so wọ́n ti wùdí pé tó bá ti wọlé ó máa kò ní gbádùn tiẹ̀ tí wọ́n máa fi kó lórí ìjọba yẹn ni ah, ìjọba ẹ má má dojú ìjà kọ mí àti ìyìn ẹ̀yin Canada ẹ má má dojú ìjà kọ mí Wàsíù má kàn fẹ́ ba yẹn jẹ́ àti gbogbo àwọn tó bá ń bẹ̀ yẹn sí mi wọ́n má kàn fẹ́ ba yẹn jẹ́ màá ni má fọwọ́ kan olódodo touch no man not one. through my prophetess no harm I do nobody harm Wàsíù look for people because he see me like God in me was so strong he have to look for more people to deal with me so that I can be down pátápátá so that I can be màá lè bínú kọ mi suicide whatever you wish me was you and what you have done to me secretly and openly may Almighty pay you back may you may that happen to you what you have done to me was you what you have done to my daughter what you have done to my family may may that happen to you your children also and your family if it's good may it happen to you if it's bad may it happen to you. ṣerú ẹ̀ rí òun ni ò ṣe jọ wá lójú gbogbo tó jọ yín lójú tẹ pàtẹ yẹn tẹ tó kó sórí àtẹ yẹn gbogbo ẹ̀ làwa náà ti ṣe rí. who the hell do you think you are Yinka o ah, kọjá ìyẹ́ sí mi o o wá fi mí pó lórí lórí àǹtí Mojibisi ní Nàìjíríà FM lájọ wà hmm. wọ́n lè sọ fún ẹ irú èèyàn kábíkẹ́ adé jẹ́. communication fúnra rẹ̀. ènìyàn ló wá ń gbé yín lẹ̀ èmi yẹn ló ń rí fín ló bọ́ síta ló ní o fún wọn lówó kò dẹ̀ ní yẹ owó two hundred k tó fún mi yẹn o ní láti send account yẹn kí n bẹ́ẹ̀ send yẹn instantly. wọ́n ṣe ṣe nìyẹn ń gbà yẹn ìgbà tí mi ò ní kó fún mi lówó mi ní kí dukati fún mi lówó ìgbà tí mo ní kó fún mi lówó wọn jẹ́ kó fún mi gbà yẹn ó gbé mi síta ó ní kó blog mi ìgbà tó wá fún mi lówó tí mi ò bèrè ńgbà yẹn láti máa fi drag mi ni o torí gbogbo àyẹ̀wò wọn ò ní ṣe torí wọ́n fẹ́ kí n jáde ńgbà yẹn kí n bínú pé àwọn ọ̀fun lówó yẹn ó tún pé wọ́n ní kí n lọ jà mí ìjà wá sí ìrànyàn sí mi bẹ́ẹ̀ ni ọmọ tó wà lọ́wọ́ tó wà lamẹ́ríkà ńgbà yẹn ó ràn sí mi kí n lọ jà kí n lọ jà mo ní mi ò jà kí n bá dòkásì jà mo ní ṣèbí mo ní kó yá mi lówó ni kò dẹ̀ yá mi ṣé mo yọ̀ lẹ́ni wàsíù gbalẹ̀ mi ni wọ́n máa ní bàbá ọmọ mi ló ń ṣiṣẹ́ kán lọ bèrè gbogbo story mi ẹni tó àwọn tó mọ̀ mí dáadáa original people that knows me they know i'm a workaholic ó ti yẹ yín but tíṣẹ́ bá pọ̀ jù gan ó máa ń jẹ́ kéèyàn gbó dànù ni àwọn tó máa sọ pé go and work yẹn bí àwọn àwọn ẹ̀sàbọ̀ ṣẹ́ṣẹ́ ni ẹ̀sàbọ̀ dùn sí. they is just working for i'm telling you wasi i mean ẹ̀sàbọ̀ is just working for terrorists and the terrorists will not allow you to talk there is a terrorist in Nigeria àfi gbogbo wọn ṣe ń pa àwọn èèyàn kan ló wà bẹ ṣe is it ghost it's not ghost terrorists operating also in Facebook it's not ghost. anímọ̀ eré gbà ní orí ọ̀gá jẹ́ kó sì lọ jàre gbogbo ẹlẹ́dàá tó bá ti jẹ́ pé rọ́ ni ẹ wo mama yìí you see this woman was very very upset look at this lady now because she's close to aunty Abike i mean she's close to Wasiu now rude to this woman because she's now she's one trending seriously on social media. And before then, she gave this her mama two hundred thousand as a gift, dragging her. Ah, wọ́n fẹ́ bá tiẹ̀ jẹ́ Yinka, Yinka that they send. Do you know that time that the Yinka came? Yinka came because of me. And they believe I'm going to attack her that time. I never attack her. She's from my Ikare, eh? my village. I'm not from village. I'm from the small Canada they have in Nigeria. Nigeria, my my well, my state is a small Canada. Because dignity and decency, that is the truth. Mo tún ra mọ social media me by tolo lọ red and white. You are patronizing my Canada. When I'm patronizing, I patronize my Canada. And I also patronize my my state you understand me so dignity and decency ìjẹ̀bú tẹ́ máa believe pé ẹ fẹ́ ajag gbogbo yín tẹ́ practice one thing or the other ẹ fẹ́ ajag glory kan ẹ fẹ́ gbé fẹ́ nìkan by the way oh god eléyìí ni ìdẹ̀fẹ́ sọ politics láàárọ̀ yìí i don't want to talk about politics. you can see all of them they will be dragging wọ́n máa pọ́n Esabod lé wọ́n máa drag àwọn innocent people this aunty this mama àti abike. that time tó wá bá mi yẹn i'm very sure ẹnìkan náà tí wà sí ìran ló máa ní kó wá bá mi in that London London London and Dublin gbogbo àwọn Europe bẹ́yẹn kì í ṣe London ẹ̀yin ti Nàìjíríà i'm talking about you you guys are living London that you are foreigner that went to London to be disrupting system of London. I'm not talking about the original Londoner, the one that owns London. No. Those of you Nigeria. Anyway, don't let me talk. I deserve my comments. I deserve my word. She won't because this is my woman I have peace. Is a taboo in skinned up for somebody to have peace. You have to drag this person. Because this woman is going now, don't fight, don't fight, don't fight. They will make sure they drag her. And the Brazil will be protecting all our people. I'm A máa jẹ́ wọ́n máa tag mi níbi tí ìyàwó ẹ̀ fetí àti wà ní ṣọ́ọ̀bù táyé ẹ̀ ń dá sí. Táwọn kan náà sọ pé ẹ̀yin tẹ́ máa ṣe But Wàsíù máa ń lògbó èèyàn. Bọ̀ òfin fetí ni níbo ló ó mọ̀ọ́mọ̀ bribe fetia ó mọ̀ọ́mọ̀ ṣe ṣó ti yé because àwa ti sọ̀rọ̀ jáde ṣé ayé fetia dá sí ṣé bàbá fetia ò kú lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó fi tí Wàsíù fi sílẹ̀ ṣé èmi kọ́ mo sọ pé tí Wàsíù bá ti fèèyàn sílẹ̀ pé bàbá wọn máa kú ṣé mi ò sọ ni mílíọ̀nù ló ti bẹ̀rẹ̀ nígbà tó fi Wendy sílẹ̀ kò pẹ́ kò dùn wọ́n ní bàbá Wendy kú dànù ni Wendy má bínú Canada ló wá ṣé mo drag Wendy rí ṣé Wendy bó ṣe gbé mi nígbà yẹn tí iṣẹ́ tó kọ tí mo kọ̀ láti ṣe ó bẹ lòmíì láti ṣe tó bá fẹ́ ẹnìkan á lu ẹnìkejì á lu ètò ìṣẹ̀ṣẹ̀ mẹ́ta á máa ní kó máa fight ẹnìkan ìwọ tán bá ti lò láti fi bá mi jà ó máa crash last land ikú burúkú ló máa kú ikú àìtọ́jọ́ tán bá ní kó máa dààmú mi ó ní sinmi your mind no go touch ground so ti yẹ because lórí òtítọ́ mo wà wọ́n dẹ̀ gbé wà wàdìdì fún ìṣubú ìka àti di àwọn olódodo ẹ jọ Yínká Yínká Yínká wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́ ni Wàsíù sọ fẹ́mi voice note ẹ̀ lóríṣiríṣi ló wà lọ́wọ́ mi ó sọ fún mi pé kí n lọ máa iṣẹ́ tó bá ti fún mi sì kí n máa gbé ẹ ṣé mo gbé mo dìsòbé ẹ̀ ni èmi ò lè obey Wàsíù torí bẹ́ẹ̀ o máa lóun fẹ́ pa platform mi ẹni bá support Wàsíù àti gbogbo ìjọba tó bá no ìjọba mi lè ṣépè fún yẹn má support ẹ̀ mọ́sẹ̀ tẹ́ bá fẹ́ káyé yín dá tẹ́ fẹ́ ṣàṣeyọrí kí láǹfààní ẹni tí ó máa ẹ lọ sọ ibi tí mo bá ti lọ sọ̀rọ̀ yín lẹ́yìn yín tí máa sọ lójú ẹ̀ ni máa sọ lẹ́yìn ẹ̀ mo lè tí bá sọ̀rọ̀ lónìí tí mo support wọn tó pé wọ́n fẹ́ kí n click mi lè tí wọ́n tí mo click yẹn tó bá ṣe burúkú burúkú tó bá ṣe ọjọ́ tó bá ti tọ́ná lónìí máa sọ síta ó ti yé yín ká fẹ́ bá tiẹ̀ jẹ́ ni tó bá wù ẹ́ kó ṣéǹjì tó bá wù ẹ́ má ṣéǹjì torí pé ẹ̀ ń sọ̀rọ̀ okú àtòbọ̀ jẹ́ sẹ́ńjẹ́nẹ̀tì ńkọ́ ṣé o kọrin tó sẹ́ńjẹ́nẹ̀tì ni Saint Janet ó máa ń perform á dárúkọ òun fúnra rẹ̀ ló ń compose ó ń compose olórin tiẹ̀ orin orin orin gospel kan ló gbé tó fi ṣe tìtẹ́ tó ṣèjì gbogbo ẹ̀ òun dà lẹ́nìí ó ti bá gbogbo wọn tó bá ti lọ lára ẹ̀ pátápátá ẹlẹ́yẹ oríṣiríṣi àwọn èèyàn ló ti wà so nǹkan kan bí àǹtí yẹn ṣe sọ fún ẹ àwọn màmá wa màmá wa ni wọ́n jẹ́ irú èmi ń sìn mo lè submit fún àwọn yẹn wọ́n tẹ̀ tún jẹ́ láti kìíní èmi ètè máa fi submit fún ẹ sábọ God forbid read my lips God forbid ètì máa fi jẹ̀dọ̀ tí mi ní jẹun. ẹ máa dẹ̀ rí sí gbogbo wọn tẹ́ bá ti ń gbọ́ ìyá àṣàbí ọmọ àṣàbí kíní kan àṣàbí kíní kan àṣàbí kíní kan àṣàbí àwọn àṣàbí tí mo mọ̀ wọ́n ti kú. àdùnní ni mo mọ̀ báyìí. ó ti yẹ yín kò sáyà bí kòkó náà ayé mi àbíkẹ́ communication dẹ̀ ni kì í ṣe àyàbí ìjẹ̀bú àmì kì í ṣe àbíkẹ́ ìjẹ̀bú ó ti yẹ yín àǹtí nǹkan tẹ́ wá sọ ń gbà yẹn mi ì fi ń ṣe ẹ̀yẹ́ ṣùgbọ́n nítorí pé mi ò sọ́pọ́ọ̀tì àwọn move tó ń lọ nígbà yẹn nígbà tí agitation àǹkù kì í ṣe pé mo fẹ́ kẹ́ má ṣe rere mi ẹ̀yin gan mo tún ṣe because táwọn èèyàn bá dà yẹn sínú géèmù wọ́n mọ̀ pé you are going nowhere but àwọn kan ló wà ń bẹ̀ tó máa dà yín sẹ́yìn wá máa nìṣó àwọn ń bọ̀ ẹ ti rìn jìnnà jìnnà jìnnà ẹ wẹ̀ yín báyìí máa ti pé wọ́n sí bẹ́ẹ̀. so ẹ̀yin àǹtí àbíkẹ́ àbí mọ́mí àbíkẹ́ communication ẹ ṣẹ̀ mí ṣùgbọ́n mo dáríjì yín ó ti yé yín ẹ má bínú o èyí mo sọ nípa yín náà níjọ́ sí pé ẹ ti fẹ́ wà sí iṣẹ́ pé tòótọ́ ni ẹ má dẹ̀ tún bínú pé mo bú yín nígbà tí wọ́n ṣe agitation ẹ má bínú ṣe rí i pé mo ní kò lọ́bẹ̀ kankan agitation yẹn kò lọ́bẹ̀ kankan ṣé ó lọ́bẹ̀ kankan kò lọ́ torí àwọn tó tì yín síwájú wọn kàn fẹ́ mọ máìlì wọn kàn fẹ́ dà yẹn rú ni kẹ bára ń jà kẹ para yín tó bá lè kú kó kú tó bá lè kú kó kú ta ló lóòótọ́ báyìí sí ta ló ń sòótọ́ <laughs> ta ló ń sòótọ́ àwọn ò bá yín jà àwa ló lóòótọ́ bọ̀ tó wọn ní jẹ́ kẹ rí òtítọ́ ta bá ń sọ àwọn tó ní kẹ máa nìṣó kò lẹ́yìn tó kún wọn fi kọ́bọ̀kọ́bọ̀ tẹ́ṣọ̀ yín ó dà ìkókó ń dẹpa pẹ́ sílẹ̀ kó kàn ní kẹ́ máa kó sílẹ̀ káló káló káló káló máa ṣe bíi pé wọ́n fẹ́ràn yín eré wo ni ajá ń bẹ́kùn ń ṣe. eré wo ajá ń bẹ́kùn ń ṣe. tó bá dẹ̀ jẹ́ pé Wàsíù tó bá dẹ̀ jẹ́ pé wọn náà kọ́ ni torí ọ̀rọ̀ tí àǹtí ń sìn tọkọ wọn ti kú ń sìn á máa lọ bí twenty something or to thirty years ó sì thirty around that time náà kẹ̀dẹ̀rẹ́ ni wọ́n ti ń sọ̀rọ̀ ẹ̀ that's twenty something years tó ti lọ sí London ló ti mọ̀ wọ́n àwọn tó bá mọ̀ yín irú kí lórúkọ màdámù yẹn náà sí màmá yẹn náà àwọn màmá nìyẹn alpha and omega ìwọ lògo alpha omega you are worthy of our praises ó lọ kì í ṣe àfàyàn àfàyàwó wàsíù tó ń ta tíkẹ́ẹ̀tì níbo làwọn náà wà ẹ mẹ́sọ̀ pé wọ́n dẹni tó ń tàmàlà wọ́n tàmàlà wọn ní ìta wọ́n á ṣe oríṣiríṣi ẹ̀ máa mí bú yín ẹ̀yin màmá yẹn o mí fi yọ yín o ẹ lọ pé bó ṣe rí òun náà rí láti ilẹ̀ tẹ́ńgọ̀ pé mi ò yọ yín rí mo máa ń praise yín ni mo dẹ̀ máa ń speak fún yín ni pé Wàsíù ń ṣèkà so ẹni obìnrin tó bá tún wá jáde tó bá ṣe pé ẹ eh, ó ń bú Wàsíù who are you to be talking about Wàsíù ọlọ́run á jẹ́ kó rí ìjà Wàsíù ọlọ́run á jẹ́ kó kàgbákò Wàsíù ọlọ́run á jẹ́ kó rí gbogbo ìṣòro àti ìdààmú àti àdánwò tí Wàsíù máa fi ń kan àwọn èèyàn obìnrin ọlọ́run á jẹ́ kó rí àwọn ẹkún àtòṣe táwọn èèyàn ti pa ní kọ̀ọ̀kan àti ní gbàgbọ́ ọlọ́run á jẹ́ kí wo ẹ̀dá bẹ́ẹ̀ tó bá mèrè pé ṣe ọlọ́run á jẹ́ orí kí ló dé tó bá jẹ́ pé sẹ́yìn kọ́ ni ọ̀rọ̀ gbogbo gbogbo ọ̀rọ̀ wọ́n pè ọ̀ lábìkó ńlá á sì papò ẹ̀ mọ́ díẹ̀ àwọn obìnrin tó wà ní gbòòrò tó bá ti fẹ́ rí báyìí gbogbo obìnrin tó bá ti lélẹ̀ tí ò rọ́kọ kí sọ́pọ́kùnrin ò fẹ́ fẹ́ wọn tó bá ti gbé wọn báyìí ó máa mẹ́sọ̀ pé wọ́n dà wọ́n rú ni tó máa gbé wọn bá àmẹ́sọ pé wọ́n gbé wọn lẹ̀ ni á da ìràbò wọn àgbétì là ń gbégi léra what a wicked soul. wíwà sí òkú ẹ̀ lè sinmi ní ilẹ̀ yorùbá your mind no go touch ground. Hmm. ṣé o ti tán àǹtí. ní ilẹ̀ yorùbá your mind no go touch ground. Mm ṣó ti tán àǹtí. bí ilé yorùbá tó láì hmm. ẹni tó bá tún ti rí èdè ṣiṣẹ́ ti rí mo fẹ́ fi wọ̀nyí ni o ẹ ti rí pé five people ló wà ń bẹ̀ tó comment sí. ẹni tó bá tún ti rí èdè ṣiṣẹ́ ti rí. pé five people péré ló like ẹ. ẹ ti rí pé five people ló wà ń bẹ̀. ṣé ti rí. ṣé ti rí five people ní. ẹ eh, because wọ́n believe pé à ń sọ̀rọ̀ sí i lẹ́ni sí iṣẹ́ bí mo ṣe wà lórí bẹ́ẹ̀dì ó ti yẹ yín sí mi ò mi ò ní gèlè wọ́n máa tag mi láwọn gèlè ńláńlá àwọn tó ṣe sílé tó ṣe ra mọ́tò oríṣiríṣi ó ti yé tí wọ́n bá ti ń tag wa ní pé inú àwọn èèyàn dùn bẹ́yẹn Wàsíù táwọn èèyàn dẹ̀ ń jó kiri bí òsínwín bẹ́yẹn ẹ máa máa tún wá bá wa sọ lórí social media pé ìlú le wọ́n drag aṣíwájú pé ìlú le kò rọ̀ nísìnyí tí wọ́n dé ẹ má jẹ́ ká gbọ́ mọ́ bá can you be speaking and then you are going against what you are saying you say ìlú le àwọn èèyàn dẹ̀ máa gbé gèlè ńlá oríṣiríṣi oríṣiríṣi wọ́n máa display owó wọ́n máa tẹ owó yẹn mọ́lẹ̀ níbi iṣẹ́ wọ́n ní wọ́n wọ́n mọ̀ àtẹ̀ ni wọ́n jèlè ẹnìkan tó tẹ owó mọ́lẹ̀ bóyá òun ló tún fẹ́ fi fi system mà káńtà pé wọn ò ní jẹ́kẹ̀lé máa tẹ owó mọ́lẹ̀ ní party gbogbo nǹkan tó ń bring orílẹ̀-èdè nàìjíríà down ni wàsíù ń ṣe everything tó máa dìsọ́nà nàìjíríà òun ni nàìjíríà Wàsíù ń ṣe fún orílẹ̀-èdè náà kò dẹ̀ anybody kẹ́nìbọ̀dì on. Could kò dẹ̀ fẹ́ kẹ́nìbọ̀dì stop òun Ah bó o ti dé Saudi rí o ti dé àwọn ìlú tó dáa rí to dáa ìlú tó oríṣiríṣi di nǹkan tẹ owó tẹ pè ní owó tẹ ná tó yẹ pé ó yẹ kó máa ní value ẹ má máa tẹ̀ mọ́lẹ̀ kó ba lè máa disvalue ẹ máa ná ń patí ẹ máa dà sílẹ̀ ẹ ń báyé ẹ ń ṣépè fún owó náà pé owó yìí o bá ṣe ń dàyí sílẹ̀ kẹ́ máa disvalue ni o káyé yìí máa bàjẹ́ ni o kẹ́ ẹ má wúlò o kẹ́ ẹ má ṣe dáadáa mọ́ o kówó yìí máa bàjẹ́ wá sí ìlú àbá òun báyé jẹ́ ni o ó ti yé so ó ní I love my skin all right sir no problem. Hmm. wọ́n ti flag yẹn. Mm èèyàn márùn-ún péré ókè márùn-ún ló ṣe láìkì sí wọ́n ti rí pé tiẹ̀ tún pọ̀ wọ́n tún mọ̀ pé wọ́n tiẹ̀ tún ṣe ń jẹ púpọ̀ wọ́n tún sọ di five. five. anyway. àwọn màmá ti sọ̀rọ̀ tán. k one. ó ga ọ ẹ máa ṣe lọ ọlọ́run rí ẹ ó ń wò ẹ́. Mm. Mm. Yínká gbé ọ̀rọ̀ jáde láti suppress gbogbo story Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tó bá ń lọ kó má bàa sàn. ẹ kọjú sí àǹtí Yínká ẹ pẹ̀lẹ́ àǹtí Yínká ọmọ tán gbéra náà <laughs> ẹ̀dẹ̀ rojọ́ gbogbo nta ẹ̀dẹ̀ ń sọ ó dẹ̀ ń létí ṣé nta ẹ̀ sọ lẹ́nu yín àti nǹkan ṣé kò létí yín bẹ́ẹ̀ ṣe ń sọ. she was sent she was sent on this social media to come and give support that time i was attacking Ezabo seriously over the kings of Nigeria àṣẹ pé àwọn kíngì náà dá ọbọ tí ṣé kíngì nìkan ni problem nàìjíríà ni oníkálukú ló ní irú nàìjíríà sí ẹ̀yin tí ọba bá jẹ́ ìṣòro yín ẹ lè sọ èmi ń sìn ní kí n tó kù ní nàìjíríà àwọn tó jẹ́ problem tèmi mi náà sọ mí ní kẹ́nìbọ̀dì má sọ problem tiẹ̀ nàìjíríà gọọmenti náà tún mọ problem wọn irú nàìjíríà problem ń sìn nàìjíríà gọọmenti ń sìn àwọn terrorist àti gbogbo àwọn tó ń bàlù jẹ́ lápapọ̀ àwọn ọmọ nàìjíríà tó ń bàlù lápapọ̀ òní problem nàìjíríà gọọmenti àti nàìjíríà police irú èmi ń sìn àwọn tí mo promote àtogun ìdílé àti gbogbo ẹ àtàwọn tó gbowó mi tó ṣèkà fún mi àtàwọn tó sọ mí di èrò Canada tó ń sọ pé ọkàn mi ò ní balẹ̀ ń bí pé ọkàn ọmọ mi ò tún ní balẹ̀ àtàwọn tó ṣe ìkà fún bàbá ọmọ mi ẹyọ àwọn ni ọ̀tá ìṣòro títì mi oníkàlùkù ló ní ìṣòro títì ẹ̀ ló ti yé bẹ́ẹ̀ oníkàlùkù ló ní ìṣòro títì ẹ̀ Wàsíù dẹ̀ wà nínú àwọn pírọ́blẹ̀mù mi bẹ́ẹ̀ ni ó wà bẹ́ẹ̀ ẹni tó bá ti mọ̀ tí ò jẹ́ káyé tí ò ní fẹ́ káyé ẹ̀ gòkè bọ́tán wá gba nǹkan ìmọ̀ wá ní àpadà sí burúkú da àpadà sí rere ni ò da àpadà sí rere ò da ìkíní kan olówó àti bí máa ń sọ fáwọn èèyàn ṣá mo ò tí ì lówó rí mo kàn rán àṣì mi kan bò ni gbogbo tọ́lọ́run fi bò mí láṣì gbogbo àwọn tó gbà dání tọkọ̀ gbà ń ṣe lè kàfélè ṣe kàfélè wọn máa sọ̀pọ̀tì wọn wọn ni wọn ò lè ṣe fọwọ́ kàn anyway ṣá ẹ̀yin five tẹ tiẹ̀ tún ṣe tẹ lọ́ọ̀fù àti láìkì yẹn náà ọwọ́ tẹ fi tẹ̀ ẹ̀ ní fi gbé ọmọ yín sìn ẹ̀ ní fi ọwọ́ náà ẹ̀ ní jẹ gbèsè o ẹ̀ ní fọwọ́ náà ra nǹkan tó máa pa yín o gbé nǹkan tó máa ẹ̀ ní fi ọwọ́ yẹn gbé nǹkan tó máa pa yín lọ sẹ́nu yín o ọwọ́ yín ò ní pa yín o ọwọ́ yín ò sì ní pọmọ yín o ọwọ́ yín ò ní di ìṣòro fún yín o lágbára ọlọ́run gbogbo ẹ̀yin tẹ̀ tẹ̀ àti láìkì fún mi ẹ̀yin márùn-ún péré ni ó ti yẹ yín ẹ ṣé gan ni o thank you so much. Mm. but ẹ̀yin tẹ́ láti sọ̀rọ̀ tẹ́sẹ́ pé ẹ̀ nílé forgive ọ̀rọ̀ tá a bá sọ ẹ má purọ́ ohun tí mi ò ṣe mọ́ mi o ẹ má purọ́ ohun tí mi ò ṣe mọ́ mi o ẹ̀yin tá a bá ti sọ̀rọ̀ tẹ́sẹ́ pé àlè lè forgive ẹ̀yin tẹ́ lẹ́ẹ̀ lè forgive àwọn èèyàn pọ̀ sọ̀rọ̀ nípa yín ẹ̀yin dẹ̀ ni terrorist wọ́n dẹ̀ fẹ́ forgive yín o ò lè rí ìdáríjì gbà ìwọ tó fẹ́ pa èèyàn tó pọ̀ sọ̀rọ̀ ẹ ìwọ dẹ̀ pa èèyàn ìwọ tẹ̀rọ ìwọ apanilẹ́kúnjayé apààyàn <laughs> just imagine are you sure mi ò mọ̀ yín ọlọ́run mọ̀ yín ẹ wọ́n ṣe ń flag ẹ̀ pàpàpàpà hmm. ìwọ ò lè dáríjì yàn o but ó lè àwọ́dẹ̀ ti pààyàn wọn kò sọ̀rọ̀ ẹni àtọmọdé àtàgbà gbogbo ọlẹ́bẹ̀ síta torí owó wà lọ́wọ́ yín ó mọ̀ wípé bó ṣe ń ja tó ń ṣèkà sí yẹn lórí ìkà tó ṣe tí wọ́n sọ tó tí wọ́n ń ṣèkà sí. <laughs> Hmm wọn mọ̀ pé i don't know you better change yo before it's too late if somebody will talk wọn máa sọ pé she she speak about somebody she's so rude she's rude and you are somebody is rude abi just talking at say no to killing. Eh, iṣẹ́ òyìn Ah, àwọn máa flag iṣẹ́ òyìn o all what you are in gbogbo nǹkan tẹ́ ti ṣe eh, èèyàn kan sọ̀rọ̀ ẹni tó sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ yẹn kedere ń téèyàn yẹn anyway wọ́n kàn ń flag ẹ̀ náà ni ẹ ṣe àwọn nǹkan tí mo kàn fẹ́ sọ náà ni ẹ jẹ́ ń register mind mi kí n tó máa lọ ẹ ti gbọ́ àwọn èèyàn tó máa ní ẹnìkan ti sọ̀rọ̀ wọn we cannot forgive them àti pé o dẹ̀ ti ń pààyàn ìwọ tó ní o lè forgive ọ̀rọ̀ tó ń sọ yẹn àkàìmọye èèyàn tó dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ tó ti pa tó tún wà nù lísẹ̀ tó tún fẹ́ pa ẹ̀ṣẹ̀ wo ló graffiti? ta lẹ́lẹ́ṣẹ̀ nínú àwọn Liquid com. wọ́n fẹ́ ká máa lọ ẹ jẹ́ ká máa lọ mm. gbogbo mẹ́sẹ̀gì sí gbogbo bí tó yẹ kẹ́ ẹ ti gbọ́ mẹ́sẹ̀gì tó mẹ́sẹ̀gì tó da wọ́n gbogbo ẹ̀ wọ́n flag ẹ̀ ni wọ́n gbogbo ẹ̀ wọ́n flag ẹ̀ dànù. Mm. ó ga o ó ga gan-an. Mm. alágbà ẹ jẹ́ ìkọrin yẹn má fìlàgẹ̀ mọ́ ọ́n alágbára má mèrò ńlẹ́ ó kú iṣẹ́ ó ṣé ó ti rí gbẹ̀yìn àwọn jẹgúdú jẹrá a sọ fún wọn kí wọ́n má dalẹ̀ irọ́ pátá ó wọ́n dọ̀lọ́rùn kalẹ̀ wọ́n ṣe bí wọ́n ti fẹ́ kì í ṣẹjọ́ ẹni jámálá tí ó ṣàn wá o àwọn tó fẹ̀gúsí ṣe lámàlà rí bá wí ẹ ṣàmọ̀ pé báyé bá ń gbá tàpá o akọ́lé ìgùnnù kalẹ̀ mo rí mo wí yẹn dájú a sọ fún wọn pàgbára o gbé wọn débì kan o ẹfun ṣetán àníwúrà ẹwùkú tó kú ẹwùgò láyà àti nínú bíbélì o òkú aláìgbọràn kedere lórí tó bá dòní kó rántí ẹni máa dọ́là o bó bá jẹ́ baálé ọ̀nà kó má baálé jẹ́ mo sọ tèmi náà ó jàre fọláṣadé bèbí o ẹni bá wù kó gbà pé mo kúkú ti wí ìṣọwọ́ ẹ̀yin tẹ́kù lẹ́yìn mi ẹ má ṣe gbàgbé o ẹ. Eh, Fọláṣadé ní olótìtọ́ ọmọ kò sóhun tí ọ̀tá léwu kó rí ẹ àwa máa borí gbogbo ọ̀tá wa o ó bẹ́ẹ̀ yín ọmọ Ondo State o ẹ lọ dúró gírígírí o àwọn kan ò fẹ́ yín rárá wọ́n fẹ́ kàyé yín parẹ́ à ń sọ òtítọ́ àti òdodo fún yín màá nì o ẹni bá kúkú tì mọ̀ ẹni bá lè gbà á ṣe yín ní ire tó bá yá ẹ má gbàgbé gbogbo ìṣòro àti ìdààmú tí wọ́n ń fà sílẹ̀ fún yín gbogbo àwọn olórí yín pátá àtàwọn èèyàn yín ni wọ́n fẹ́ kàn ṣe rí burúkú wọ́n má fẹ́ kí gbogbo Ondo State àti Èkìtì kí gbogbo ẹ bàjẹ́ o ẹ ẹ má ṣe gbàgbé pé Fọláṣadé ó ti pè yín sí ronúkú wá dá èmi sọ tèmi náà o mò ń lọ báyìí lónìí ẹ tún sọ fún wọn ìyà tó bá ti wu olówó ẹ olówó ẹrú ló máa ń fi ń jẹ olówó ẹrú ẹ ló ti yé yín ló máa fi ń jẹ ẹrú ẹ ìyà tó bá ti wù yín ẹnì kan fi ẹ má gbàgbé o Ọlọ́run tó wà lókè ó mọ gbogbo ẹ̀dá ó ju gbogbo ẹ̀dá lọ ẹ má gbàgbé pé oníkálukú máa jábọ̀ fọlọ́run níjọ́ kan bàbá ṣe lágbára tó láyé téèyàn bá ṣe pẹ́ tó láyé ó máa pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ mo mo gbàdúrà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin tẹ́ fẹ́ mi fẹ́ re ẹ̀yin tẹ́ fẹ́ re fún mi tẹ́ sì fẹ́ ọmọ mi fẹ́ re tẹ́ fẹ́ re fọ́mọ mi tẹ́ fẹ́ re fún orílẹ̀-èdè tí ẹ bá wà ire kó jẹ́ tiyín o kó jẹ́ tèmi náà o kó jẹ́ tàwọn mi o gbogbo ẹ̀yin olórí tí ẹ ń ṣe ìjọba kọ́lọ́run kó bá wa kó sí ní nínú kẹ́ máa ṣe ohun tó dára o àwọn èèpo láàrin àlìkámà kọ́nù kó bá fa èèpo náà tù kí àlìkámà bá lè dàgbà gbogbo àwọn ẹ̀gún tó ń gún orílẹ̀-èdè wa gbogbo ẹ̀gún tó ń gún ayé wa tó ń gún àwọn ọmọ wa tó ń gún ètò ìnáwó wa tó ń gún ìlera wa kí ọlọ́run kó yọ ẹ̀gún náà dànù kó sọ sí níná kí ẹlẹ́dàá ṣẹ̀dá kó fara tù wá o ọlọ́run ò ṣàánú fún wa o hmm, bọ̀tẹ́ ẹlẹ́ṣẹ̀ kan bíbélì sọ wà lórí ẹlẹ́ṣẹ̀ tó bá ronú kúwàdà ó ní èmi jẹ́ aláàánú láti dáríjì ẹnikẹ́ni tó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ o ṣùgbọ́n tẹ́yìn bẹ́ẹ̀ ni bá bu ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kò ní ṣe rere bí lè ṣe sọ́nìyàn ọlọ́run gbogbo àwọn olólùfẹ́ wa ẹ̀mí tó máa ń ríra wọn tó máa jẹ́ kán lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn olùwàjọba òfin fún ọ ọlọ́run jọ̀ọ́ má jẹ́ bẹ̀ṣẹ̀ mi mọ́lẹ̀ o má jẹ́ kẹ́ṣẹ̀ kó pa mi má jẹ́ pọ̀ mọ́ mi o ẹ̀mí mímọ́ má fi mi sílẹ̀ o afẹ́ wà lórí òtítọ́ àti òdodo lójoojúmọ́ bẹ́ẹ̀ ló máa máa rí ní gbogbo ìgbà bẹ́ẹ̀ ló sì máa jẹ́ jésù agbára wa àmín wọ́n á tún fẹ́ sọ fún yín ẹ̀yin tẹ́ wá bìlí pé gbogbo iṣẹ́ tó bá ti ṣe tí Bọ́lá bá ti ṣe eré ibẹ̀ máa fún ẹlòmíràn <laughs> wo tó má rò pé má fi agbára àti agbára ayé má fi bá mi jà torí ọmọ tó bá fẹ́ràn ọmọ tó bí má fi má ṣe bó ti tó tó bá ṣe bó ti tó Ọlọ́run máa ṣe bó ṣì dì lọ fún gbogbo ènìyàn ó máa ṣe fáwọn ọmọ tiẹ̀ náà o ó ti yé bẹ́yẹn so mo torí ẹ̀ mò ń sọ mò ń lọ báyìí o mo tún máa padà wá orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run bá wa túbẹ̀ ṣe o ọlọ́run jọ ńgbà tó bá dára má jẹ́ kí n dòkú o òun yo pàkóso ayé mi ẹni ṣà ń wò mí tó máa sí pò máa fara pamọ́ jẹ mí níyà ọlọ́run níbi tó sá sí bá mi mú <laughs> àwọn ikú gbé <laughs> ẹni wá ló máa fara pamọ́ jẹ mí níyà ọlọ́run jọ níbi tó sá sí bá mi fàwọn ikú gbé o ibi tẹnikẹ́ni tó bá sá pamọ́ sí tó bá lóun máa fara pamọ́ jẹ èmi àtọmọ mi adébùkọ́lá níyà ẹ̀dá bẹ̀ bá mi fàwọn ikú gbé wọn o ẹni bá sá pamọ́ sí kọ̀rọ̀ ní gbòǹgbò ní kànga tó bá lóun máa máa fìyà jẹ èmi àtọmọ mi àtàwọn olólùfẹ́ mi ọlọ́run bá mi fa àwọn ikú gbé àwọn ẹ̀dá bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ló mà máa rí kò mà ní í padà àwọn ọ̀tá àwọn olólùfẹ́ mi fa àwọn ikú gbé gbogbo ọ̀tá náà má fa àwọn ikú gbé mi àtàwọn ọmọ àtàwọn olólùfẹ́ mi o ṣàánú fún mi o ogun tó lanú lẹ̀ tó lóun fẹ́ pé mi irọ́ ni o bá mi fa àwọn lẹ́nu ya jẹ́ wọn máa jò tí ò lè gba nǹkan kan mọ́ bẹ́ẹ̀ ni olúwa jẹ́ kẹ́nu ọ̀tá máa jò tí ò ní lè gbé nǹkan kan dání mọ́ débi pé wọ́n á lè gbé mi tí ò ní lè gbómi mọ́ débi pé yóò máa sọ pé òun fẹ́ gbé mi mi kẹ́nu wọn máa jò spiritually kó máa jò physically gbogbo ẹni tó lanú lẹ̀ tó lóò máa gbé mi mi ẹ mo lálàá kan kí ló dé mo mà lálàá rí ìyá Mohbad kí ló ṣẹlẹ̀ ìjẹta ni mo ti lálàá yìí mo rí ìyá Mohbad ó orí òkè kan ilé náà jẹ́ old house ìgbà tó máa gun kò ṣe pé ó wà kì í ṣe old house ó ti wà nínú old house yẹn old house yẹn ló wà but old house yẹn wá jẹ́ ilé upstairs ṣé old house yẹn ẹ mọ̀ pé pákó ni wọ́n máa fi ṣe staircase ẹ̀ ṣé mo pé nílùú òyìnbó bíbá ń sìn wọ́n sì fi pákó ṣe staircase but túrúkẹ́ staircase nàìjíríà tán fi pákó ṣe nìyẹn wà ẹ mọ̀ orú àwọn ilé tán fi pákó ṣe láyé àtijọ́ yẹn tán fi pákó ṣe staircase ẹ̀ ẹ yo òun ni so wọ́n wá pe ìyá Mohbad mo rí pé wọ́n ránṣẹ́ pe ìyá Mohbad bó ṣe fẹ́ sọ̀kalẹ̀ láti bẹ̀ ó wá mú kọ́kọ́rọ́ ó wá jẹ́ kọ́kọ́rọ́ ayé àtijọ́ rí kọ́kọ́rọ́ yẹn bí kọ́kọ́rọ́ ayé àtijọ́ báyìí kọ́kọ́rọ́ ayé àtijọ́ kan báyìí tí ò kí ń tóbi púpọ̀ ṣùgbọ́n tó máa ń dàbí pé ní kọ́lọ̀ lára kọ́kọ́rọ́ yẹn kékeré báyìí ni ọmọ ẹ̀ náà máa ń kéré bọ̀ kì í ṣe onírin o tó máa ń dàbí pé ó máa ń ní kọ́lọ̀ oríṣiríṣi míì yẹ́lò blue ó wá fi sẹ́nu ọ̀nà lẹ̀kùn yẹn ó bá ní òun máa tilẹ̀kùn kóun tó jáde mo rí pé tilẹ̀kùn bó tó sọ̀kalẹ̀ lọ wọ́n pè é ó sọ̀kalẹ̀ mo wá rí ọmọbìnrin kan ni mo tún wá rí ọmọ náà ń sọ̀rọ̀ lórí social media mo mo wò ó ńgbà tójú èmi àti ẹ ṣe mẹ́rin báyìí mo ń expect kó kí mi ó kàn kọjá lẹ́gbẹ̀ẹ́ mi ni <laughs> tán bá ti sanwó fún ẹ láti bá mi jà ìbẹ́ta ó bọ́ kó gbogbo ogun owó tán bá san fún ẹ láti fi bá mi jà má gba owó yẹn o tó bá dẹ̀ ti gbà á nà bọ̀ má bá mi jà ó ti yé tó bá gba owó yẹn tó nílò ẹ̀ torí gbogbo yẹn ló nílò owó gbà á má ṣiṣẹ́ tó owó yẹn tó ní kó owó yẹn wá ṣe ìyẹn náà ni mo tún fẹ́ sọ fún àwọn ọlọ́pàá orílẹ̀-èdè wa àwọn olórí orílẹ̀-èdè wa tẹ́ pé wọ́n máa ń fi owó bribe wọn tó ti kọ́ sí yín nínú wàhálà àwọn èèyàn tó máa ń kówó fún orílẹ̀-èdè nàìjíríà yín nàìjíríà police tẹ́ ẹ bá ti gba owó náà ẹ̀yin Nigeria police wọ́n máa ń fowó bribe yín kẹ́ má bàa ṣiṣẹ́ yín tẹ́ bá ti gba owó náà ẹni tó bribe yín yẹn gangan owó tó bribe yín lé lórí yẹn iṣẹ́ tó bribe yín lé lórí yẹn ẹ wá tẹra mọ́ kẹ́ ẹ ṣe dáadáa kẹ́ ẹ dẹ̀ make sure pé ẹ tún ná owó yẹn owó tó fún yẹn ẹ má dá padà fún o ẹ má sọ pé ẹ nígbà tó tẹ́ ẹ bá gba owó yẹn wọ́n á tún set yín up wọ́n á tún fẹjọ́ yín sùn láti dá yín dúró but ẹ̀yin ẹ gba owó náà kẹ́ wá lọ fi ẹjọ́ náà máa sun àwọn ọ̀gá yín ẹni yìí wọ́n ti gbé iṣẹ́ kan wá lórí ọ̀rọ̀ lágbájá ọ̀gá yìí o wọ́n ti gbé iṣẹ́ kan wá lórí ọ̀rọ̀ ẹni báyìí báyìí o ọ̀gá IGP ẹ máa ní God láti máa pe IGP yín owó tó ń fún wa rèé o owó tí wọ́n fún wa rèé tó ń sọ pé ká fi pa kéèsì mọ́lẹ̀ o owó náà rèé o ọ̀gá ẹ wá na ẹ nídàá padà fún wọn ẹ máa na bó dẹ̀ jẹ́ pé ẹ máa máa save ẹ Ni ẹ máa na ẹ máa ní kó lọ na. No but iṣẹ́ tó ní kẹ́ cover yẹn àṣì tó ní kẹ́ ẹ bò yẹn ẹ wá tu so ẹ̀yin ọlọ́pàá tán bá ti ń fi bribe lọ yín ṣó ti yé yín ẹ mẹ́sù ẹ pé ẹ gba bribe yẹn kẹ́ ẹ ná iná bribe yín lé lórí kẹ́ wá investigate ẹ̀ tọ́rọ́ lé àgbàdùnlé kẹ́ ẹ ṣẹ̀ wá tẹra mọ́ investigation yẹn ṣó ti yé yín owó tí wọ́n fún yín tó ní kẹ́ fi kọ́bà kéèsì mọ́lẹ̀ ẹ gba owó yẹn kẹ́ ẹ ná kéèsì yẹn ẹ ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní investigate ẹ̀ kẹ́ ẹ jókòó lórí ẹ̀ gan ṣó ti yé yín ẹni tó fún yín lọ́wọ́ láti bribe yẹn ẹ ṣẹ̀ wá investigate ẹ ṣẹ̀ wá tú gbọ̀ngàn síta so wọ́n ń bà yín lórúkọ jẹ́ yín tó máa tún jẹ́ kí orílẹ̀-èdè nàìjíríà dá nìyẹn o a tún lè jẹ́ kí ní ìjọba nàìjíríà àwọn ọlọ́pàá nàìjíríà kò da ẹ gba owó bribe tán bá ti fún yín that bribe collect it and spend the money and still investigate the case and still expose the person. So Nigeria will be good. They will stop giving bribe. If they continue to give bribe, collect the bribe, spend the bribe, investigate the case, expose the person that give the bribe. Simple as ABC. Because wọ́n ṣe ń fún yín náà bribe bunye. Tán them máa expose them. tán máa lo kámẹ́rà fún one Tán bá ti wá náà tán sọ pé kẹ́ bá cover case àti big men the small men the business men the oríṣiríṣi. Collect the money. Collect your money. Collect your money. The bribe they want to bribe, collect it and spend it and see investigate the case and see expose the person that bribed you. You gave me bribe. Where's the bribe? I'll spend it. Yeah, you'll be asking there. Come I said, but I pay you money. Do you pay me money not to do the you, to, to not to do my job? Maybe you gave me money, you give me gift. It doesn't mean I'm going to still cover you. Okay? That's the philosophy that you will do using now. Bye happy weekend ẹ má bínú o gbogbo ẹni tá a bá ti ṣépè fún rí ẹ má bínú ẹ ti gbọ́ àwọn tó bá ti ẹ má bínú gbogbo ẹ̀yin tí a bá ti ṣépè àsọ̀ngbà yẹn ẹ má dìbò báyìí o torí wọ́n ti ṣẹ̀mí ìjọba nàìjíríà ṣẹ̀mí ẹ wò ó sìn gbogbo àwọn tí ẹ wò wọ́n ti ta nàìjíríà kí tinubu tó dé o president tinubu kan tó dé wọ́n ti ta nàìjíríà wọ́n ti ta nàìjíríà ẹ wò bílíọ̀n bílíọ̀n bílíọ̀n bílíọ̀n tó máa gbé síbẹ̀ tá a bá gbé sórí facebook wá sí wọ́n ti máa bínú gbogbo àwọn tó ní picture yẹn wọ́n tún máa ní wọn ní comment ti bẹ́ẹ̀ wọ́n tún máa go after somebody wọ́n ní mo ṣe delete ẹ o wọ́n ti ta nàìjíríà the problem of nàìjíríà is not Tinubu ó ti yé bẹ́ẹ̀ àtàwọn tó ń tẹ̀wọ́ nàìjíríà mọ́lẹ̀ náà wọ́n ń ṣépè fowó nàìjíríà ni wèrè wo lélẹ̀ kí lélẹ̀ tó gbé sábẹ́ tó jù sábẹ́ kí nìyí. I'll block you now. I want to block you. Yeah, delete tó bá tún gbé wá padà màá tún block ẹ I didn't block you now okay so ìyẹn bó ṣe jẹ́ hmm. ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà ẹ gba owó tán bá ti bribe yín expose the big man spend the money wey they give you even me if I bribe you tomorrow make sure you collect my money I eat it. God forbid, I will not bribe you because I will not be a criminal. I will not commit, by God's grace, I will never be a criminal. Uh-huh. So those who are bribing you, that they are still giving you name, collect the money. Anybody that offer you bribe, those of you who are not used to bribe, collect the bribe. Eat the bribe. If you know the bribe can cause you trouble, report to your IG first. Report to the IG. All of you will have one one number or the other to the IG. If you don't get, cannot get hold of the IG, send him email. Send him email. Somebody bribe me oh, at this hair, eh, eh. and he want me to cover the case. You, oh. I'm going to. I need money oh, because the salary is small, and I will still investigate the case out. Just want you to know. Eh, so collect the money, eat the bribe. I mean, collect the bribe, eat it, eat it up, and still investigate the case. Bye but salary tó ń sọ pé wọ́n fẹ́ increase aṣáájú ẹ̀jẹ̀ bá wa increase salary yẹn kíákíá fún wọn because opportunity to be stealing because they want to fight now hmm, ìjà ò ní ṣẹlẹ̀ ọlọ́run o ẹ ṣé o I love all of you bye.